orúkọ tèmi ni ọba yísà olúṣọlá adéní ọláníyàn onípò kíá ti ilẹ̀ òkèà tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ yorùbá ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dá àwọn èèyàn aláàmú ìlú kan ìlú gbogbo yorùbá sì wà tó jẹ́ àwọn tàbí kan gbàgbà yorùbá á sì sọ̀rọ̀ àwa dárọ̀ náà dá Sunday Igboho nìkan. tẹ́nà ọba yorùbá ò bá ti jọ ẹnu yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má ba àmọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa yorùbá ẹ ti ń sùn àní ẹyẹ sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rògbòn èṣù torí ogun bọ̀ ọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yẹ pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kàn yẹ padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa ń gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pè ní ìjọba ó ti pẹ́ tí yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ déédéé kí tẹ́nàtì má padà yé onílé ọba ẹ ti ń sùn àní ẹyẹ sùn ó yẹ jí máa sùn wọ́n má padà mú wa ní rogun èso torí ogun ń bọ̀ ogun ẹ tètè ká múra o ogun ń bọ̀ ogun ń bọ̀ ẹ ká múra o Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣáà nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kojú ń rọ ohun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lábàáná sùn jẹbọ ríru ẹ jẹ́ kójú dúdú kò sẹ́ni bọ̀dì tó lè rínú yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. ẹrù yìí tó ra ẹ̀yin yorùbá gbogbo yorùbá. ṣe máa jẹ ọ̀tá yín. ẹ̀rù yìí tó bá. ẹ̀yin lẹ dalẹ̀ Abíọ́lá àtàwọn lọ́wọ́. ẹ̀rù yìí tó bá. ẹ̀yin lẹ dalẹ̀ Túndé ìdí àgbọn. ẹ̀rù yìí tó bá. ìjọ wo wà ní Yorùbá máa gbọ́n. ẹ̀rù yìí tó bá. Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń pa wọn. ẹ̀rù yìí tó bá. ṣé kò hùn yín kákó lóko ẹ̀rù ni. ẹ̀rù yìí tó bá. ọmọ aláṣọ wa ń wá kìsà ó tún fẹ́ yín. ẹ̀rù yìí tó bá. ọmọ tẹkùn ó tún dunnú. ẹ̀rù yìí tó bá. gbogbo kan tó lè ṣàǹfààní fún wa náà ti kó lọ. ẹ̀rù yìí tó bá. báwo ni kò yẹ dídí ẹ dídí ó ti pẹ́ tí o bá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ̀dùn òdèdè kí tẹ́nàtì má padà lé onílé. ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ni o a sì lè dáadáa olóṣèlú olóṣèlú wa wọn ń lọ ni gbogbo ẹ̀yin àgbààgbà ọba ẹ má má dákẹ́ olèṣà aláàfin àwùjalẹ̀ alákìlì ṣọ̀ún ògbómọ̀ṣọ́ alára àjèjì ọ̀ràngún àkàì olùbàdàn ẹ̀yin bàbá ẹ sọ̀rọ̀ o má dá dákẹ́ bàbá dákẹ́ bàbá bàbá dákẹ́ nǹkan tó bá lè jìnnà. ó yá sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba yorùbá àgàgà ọmọ tó ti ga orin lábí bàbá mẹ́lọ́dì ẹ pè mí lákọrin ọba. Tell Peter, tell Peter, bitch. àlàáfíà ọlọ́run ọba kó máa bá gbogbo wa gbé níbikíbi tí ẹ ti darapọ̀ mọ́ wa níbikíbi tí ẹ ti ń wò mí a kú ọdún a kú ìyèdún a bẹ̀ ọlọ́run Allahu subhanahu wa ta'ala tó ju ọba lọ tó ju ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba a ní ọwọ́ ọlọ́run wípé ó jẹ́ ká tún rí ọjọ́ títí òní ó jẹ́ ká rí ọ̀sẹ̀ yìí ó jẹ́ ká rí oṣù yìí ó tún jẹ́ ká rí ọdún yìí a kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi wípé a kú bójú ọjọ́ ṣe níbikíbi tí ẹ ti darapọ̀ mọ́ wa mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin ìyá mi mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mo kí ẹ̀yin àbúrò mo kí ẹ̀yin tá tún lè bí lọ́mọ náà wípé àkú ọdún àkú ìyèdún two thousand and twenty two abẹ Ọlọ́run kó jẹ́ kó dùn ju gbogbo èyí tá ti ń lò bọ̀ láti ẹ̀yìn kó jẹ́ kó dùn jù lọ èyí tó kù tá tún máa wá lò náà kọ́lọ́run jẹ́ kó jẹ́ ọdún olóyin ọdún aláyọ̀ ẹni tó ń wọ́ ọmọ lọ́dọ̀ ọlọ́run wípé ah, ọlọ́run jẹ́ kémi náà gbọ́mọ jó àbẹ̀ ọlọ́run kó ṣe ọmọ alálùbáríkà ọmọ àrídùnnú kó ṣe fún wọn ẹni tó ti bímọ náà ká má fi ọwọ́ agbọ́mọ sí i ká má mọ sáré ọmọ ká má fi lẹ́tà ọ̀fọ̀ ránṣẹ́ sí wa gbogbo àwa tá a jọmọ náà lọ́wọ́ òbí wa abẹ́ ọlọ́run kó jẹ́ kí kẹ́mi tàwa náà gùn káwọn òbí wa kán má mọ̀ sáré wa gbogbo kùjẹkùjẹ tó wà nínú ìgbésí ayé wa àbí Ọlọ́run kó bá wa mú kúrò ọwọ́ ọ̀tá ọwọ́ ẹni ibi kán má lágbára lórí wa tọmọtọmọ ọ̀nà ayọ̀ ọ̀nà ìbùkún ìgbéga ojú rere Ọlọ́run kó máa jẹ́ titi èmi àti yín ilé wa kó má dàrú ọ̀dẹ̀dẹ̀ wa kó má bàjẹ́ hmm, ìmọ̀ ọ̀tá ìmọ̀ ẹni ibi kó má jọlé wa lórí gbogbo kòtò tí ọ̀tá ilé ọ̀tá òde tán bá gbẹ́ sílẹ̀ fún wa fúnra ara wọn báyìí ni kán máa jì sínú ẹ̀ gbogbo kòtò tí ọ̀tá ilé ọ̀tá òde tán bá gbẹ́ sílẹ̀ fún wa fúnra ara wọn báyìí ni kán máa jẹ̀ sí kán máa jì sínú ẹ̀ gbogbo àwọn tán dúró pé àwọn fẹ́ rẹ́rìn báwo ni gbèsè ayé wa máa ṣe rí ojú àwọn ló máa ṣe tá máa fi wọnú kòtò náà táwọn gbẹ́lẹ̀ abẹ Ọlọ́run ò tó rọ́lọ́run ló lágbára lórí ohun gbogbo òun ló sì lè ṣe ohun gbogbo gbogbo kòtò tí ọ̀tá tó gbẹ́lẹ̀ fún èmi àti yín fúnra wọn báyìí ni kán jì sí ẹni tá a wá ṣoore fún kán má fi kà sọ fún wa gbogbo ibi tí a ti gba ìdè kọ́lọ́ má jẹ́ ká tẹ́ débẹ̀ èyí tá a bá fi ojú ọwọ́ ṣe náà kọ́lọ́ má jẹ́ kí a fi ẹ̀yìn ọwọ́ dànù èèyàn bí èṣù èṣù bí èèyàn kọ́lọ́ má jẹ́ àṣekòǹgẹ̀ àwọn ọmọ wa bí ọlọ́run ni lọ́kùnrin lóbìnrin kán má ṣì ọkọ fẹ́ kán má ṣìyàwó fẹ́ kán má fi ọkọ wọn kó má jẹ́ pọ̀tá ayérayé ló máa jẹ́ fún wọn ìyàwó wọn tó máa gbé náà kó má jẹ́ ọ̀tá ayérayé ló máa jẹ́ àdúrà tó nípọn ni kọ́lọ́ má fi àwọn ọmọ wa náà kó má fi ṣe ọ̀tá wa kọ́lọ́ má da àárín gbogbo àwọn olólùfẹ́ méjì àtẹ̀yìn tẹ̀ ń wò mí náà kọ́lọ́ má da ilé àtọ̀nà wa rú èyí tó ti da kó má bàjẹ́ mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé a kú ọdún akérèdún àdẹ̀kú ṣe rí níbikíbi tí ẹ ti ń darapọ̀ mọ́ wa now adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ ẹ̀yin wo lẹ ti wà ń bẹ̀ mo kí gbogbo yín brọ́dà mi ọ̀ sísà mi róyà adé sísà rizí gbogbo wa pátápátá mo kí lórí youtube lórí facebook náà gbogbo wa pátápátá ni mo kí brọ́dà michael eh, latif brọ́dà mi mo kí yín salama aleikum brọ́dà eh, eh, rotimi eh, mustapha mo kí yín salamu aleykum sista islamia gbogbo wa pátápátá ni mo kí láì má fi èèyàn kankan sílẹ̀ ehm, sista mi abiola sista ọmọ gbogbo wa pátápátá ni mo kí ẹ̀yin wo lẹ ti ṣe ẹ̀yin wo lẹ ti ṣe ẹ jẹ́ kí n rí yes or no gbogbo ẹ̀yin tí a bá ti ṣe ètò ẹ jẹ́ kí n rí wípé ẹ jẹ́ kí n rí ọwọ́ yín lókè pé yes o a ti ṣe nǹkan tẹ́ máa kọ́kọ́ ṣe fún mi nìyẹn ẹ̀yin tẹ́ wà lórí youtube náà ẹ máa rí ibi tí share button wà ẹ lè share sórí facebook yín látòrí youtube ẹ lè share sórí whatsapp ẹ lè share sáwọn orí group àwa tá a gbójú jáde àtẹ̀yìn tẹ́ ń bá wa ṣe nà gbogbo pátápátá la jọ ń ṣeṣẹ́ yìí o kódà gan àwọn tó ń fẹ́ràn ọ̀rọ̀ yorùbá nation tá à ń sọ yìí náà èyí náà tún lè bá wa share ó lè jẹ́ ẹ lè má láìkì wípé mo darapọ̀ mọ́ yorùbá nation bóyá ẹ láìkì mi pé àti ọmọ èèyàn ṣáà ló ń sọ̀rọ̀ yìí mú kan láìkí ẹni ẹ bá wa ṣe ẹ̀ náà bóyá bí tẹ bá ṣe ẹ̀ sàwọn náà máa ní interest ẹ̀yin ò bá ní interest oníkálukú ló ní ọ̀nà bo ló ní interest lórí gbogbo nǹkan ẹ understand ṣe lóbi máa ní mo like omi but eh, mi like taste ẹ mọ̀ pé nǹkan méjì ni mo like coke but sugar ti pọ̀ jù nínú ẹ̀ bó ṣe jẹ́ gangan nìyẹn abẹ gbogbo wa pátápátá gbogbo ẹ̀yin tẹ bá máa wò ó ń sìn tàbí tẹ máa máa wò ó létà àti lórí Facebook wa náà please mo máa ń sọ ní gbogbo ìgbà facebook yẹn ní problem níbi three weeks ago but eh, nǹkan tí facebook náà sọ tán fi get back sí wa ni pé kí àwọn followers àtàwọn olólùfẹ́ wa kán bẹ̀rẹ̀ sí ni máa like page yẹn padà kán dẹ̀ follow kán tún tẹ follow náà you know eh, so that by the time tá bá ń ṣe tá bá ń ṣe program lọ ó máa lè máa fún yín ní notification àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọn ò rí notification mọ́ nǹkan tó fà á nìyẹn ẹ máa rí pé bóyá gbogbo bíi three weeks ago yẹn lórí Facebook ìgbà tó jẹ́ pé YouTube gangan là ń lò ní lórí Facebook wọ́n lè máa ju twelve ten fifteen lọ bọ́dà Latif tàbí rọ̀ bọ́dà Latif ó dàbí pé ẹ̀yìn wọn máa ń gbé wá bá yín gbogbo ìgbà ni máa ń rí yín wípé ẹ̀yin máa ń rí notification yẹn lórí Facebook gbogbo ẹ̀yin tẹ̀yẹ̀ ṣe darapọ̀ mọ́ orúkọ mi ò tí yí padà èmi ọmọ yín àbúrò yín last born gbogbo ilé Eh, Dr. Zabby talk show ní ìlú UK ẹ ṣe gan-an ni wípé ẹ darapọ̀ mọ́ wa ọlọ́run á gbàdúrà wa ọlọ́run á dáadáa fún wa one love gbogbo ilé o ẹ jẹ́ kí n máa rí love ẹ jẹ́ kí n máa rí like ẹ ó tún ti dé ẹ kò sí ọ̀rọ̀ kankan tí a fẹ́ sọ bí òun ṣe wípé màá kọ́kọ́ kí gbogbo wa náà nílé kiri lóko lẹ́yìn òdì gbogbo àwọn tá a mọ́ ètò kò ń ṣètò tí mò ń ètò wípé a tiẹ̀ nígbàgbọ́ nínú ọ̀rọ̀ Yorùbá Nation mo kí wa wípé a kú oríire ọwọ́ mi rèé mo náwó fún yín o ẹ máa ṣe ìkọwọ́ mi o <laughs> mo kí wa pé a kú oríire a kú oríire àwọn kan ti ń ṣe ẹ wo nǹkan tí ìyàwó ẹ bàbá wa létẹ MKO Abiola ẹ wo nǹkan tó ń sọ àṣẹ bàbá náà ti àwọn náà ti ṣe gudugudu méje yàyà mẹ́fà kó tó di pé ó mọ̀ ọ́ mọ̀ gbogbo wa náà la padà mọ̀ tó ń fi yánkè bàbá ń bàbá ni adẹ̀tí ọlọ́mọdé tí ò bá tàn ó máa bá àrọ́bá àrọ́bá ni bàbá àtọ̀ bẹ́ẹ̀ náà la gbọ́ ti bàbá wa bàbá Awólọ́wọ̀ you know bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣà wà fúnra wa gan àwa ọmọ aládé àwa ọmọ àwa ọmọ tí àwa ọmọ olúwàbí kò ń ṣọmọ núwà o à ń ṣọmọ núwà o à ń ṣọmọ núwà ọmọ ọmọ tí ìwà ìwà ọmọlúwàbí ẹ wọ pé tó bá ṣe nǹkan kan ní àdúgbò máa ní àhán báwo ló lè ṣe báyìí bọ̀tẹ́ bá wo ọmọlúwàbí ni ọmọlúwàbí gbogbo ilẹ̀ Yorùbá dẹ̀ ló ti máa ń sọ torí ẹ ọmọlúwàbí ni wá àṣàwọ ọmọlúwàbí gangan gangan a ti jẹ́ nation rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé ọgbẹ̀yìn ọgbẹ̀yìn gbẹ̀bọ̀jẹ́ ṣé mo gba Yorùbá yẹn kó tó di pé àwọn ayé gbẹ̀yìn gbẹ̀bọ jẹ́ àbọ̀ ọlọ́run tí wàá bá wa ṣe wípé a ní ẹ̀yin lẹ nìkan yìí sẹ̀ ó ti di dandan ẹ̀kíní kan máa dé ariwo máa pọ̀ tàbí àwọn ṣe máa ń sọ ẹ̀kíní kan máa ṣe kíní kan bọ̀ ariwo ló máa pọ̀ ẹ̀bẹ̀tẹ̀ lè bá mi túmọ̀ òwe yẹn <laughs> ẹlẹ́dẹ̀ àdọyọ̀ mhm, ariwo máa pọ̀ àwọn adébi tá à ń lọ ní agbára ti ọlọ́run a máa dé ibi tí à ń lọ mo sọ wípé ọ̀rọ̀ tiwa sí ó máa ń dàbí báwọn yorùbá wọn máa ṣàdúrà yìí pé bóyá àdúrà ni bóyá mi ṣáà máa ń lo gbólóhùn kan yìí pé odò omi kì í ṣàn kó bojú ẹ̀yìn bóyá odò náà máa ń lò bóyá omi ni whatever bọ omi ni ẹmọ tómi bá ti ń ṣàn lẹkọọ ní bojú ọ̀rọ̀ yorùbá nation tá à ń sọ yìí ó ti di dandan ní agbára tọlọ́run kò ní kò sí a máa níbo àwa mọ̀ ó mọ̀ pé gbogbo àlèmí máa ń sọ fún yín pé èmi ò mọ bóyá bò máa wà bí òní síbò ìyẹn wà lọ́wọ́ ọlọ́run torí pé kí ni ìṣẹ́jú kan sígbà tá à ń sọ yìí ọlọ́run ló ní lọ́wọ́ bọ̀ ọlọ́run náà ní kí àwa ọmọ ẹ̀dá ó ní ká gbìyànjú ni gbogbo èyí tá à ń sọ yìí ń sìn o fẹ́ kúrò ní nàìjíríà o fẹ́ lọ sí south africa kò possible tí ó jẹ́ pé o kàn máa bára ẹ south africa ìgbà tó kì í ṣe gbogbo àwọn wòlíì tó wà lórí ẹ̀ eh, ló wà tó wà ní africa ń àwọn wòlíì tó jẹ́ pé tó bá gbẹ́sẹ̀ sókè báyìí àti ẹ̀rí wòlíì tó jẹ́ pé inú passport ẹ̀ ìnú mírèkù dẹ̀ mú passport jáde fún ọmọ ọjọ́ ẹ̀ nínú bàtà ẹ̀ tí ò kì í ṣe yẹn kódà gan kó tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gan ibì kan ṣáà ni passport tó wọnú ṣú pásítọ̀ passport tó wọ ibì kan ṣáà ló ti ń bọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé Rome is not built in a day o gbogbo ìrìn àjò tá à ń ṣe yìí à ń lọ ni àbójúwò ẹ̀yìn ìṣọ tá a bá ṣe gan a wípé lójú ayé wa báyìí ló máa ṣe bọ́ sí i tó bá tún wá kọ àrùn gídá gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ a tún fi lọ́mọ lọ́wọ́ pé kí ní ìyàwó ala ní ẹ máa fáìtì ẹ̀ lọ a níbì kankan tá fẹ́ yà sí ju wípé ká máa fáìtì ẹ̀ lọ Ọlọ́run tún wá bá wa ṣe wípé àṣírí ń tú that means to say èmi àti yín a wà lójú ọ̀nà bàjẹ́bàjẹ́ tẹ́ bá gbẹ́ pé a wà lójú ọ̀nà gbogbo àwọn tó fẹ́ pé àwọn wà ní wọn nàìjíríà wọn nàìjíríà yẹn àwa ń bẹ ọlọ́run fún wọn ni nínú ọlá ọlọ́run nínú agbára ẹ̀ nínú ògùn ẹ̀ kó kó yé wọn kó lè mọ̀ gbogbo ó ṣerú àwọn kan tó máa yé o tó máa tún gbẹ̀yìn gbẹ́bọ jẹ́ tàbí tó máa fi wọ́n máa fẹ̀yìn gbẹ́bọ tó máa fẹ̀yìn wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí ní you know máa bẹ̀rẹ̀ sí ní tún dà wá lẹ́yìn kó má dàbí àwọn kan you know àwọn kan tó jẹ́ pé inú wa dùn yìí pé alágbèjá ẹ ṣàrí pé kò fẹ́ yorùbá nation tẹ́lẹ̀ a mà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o àwọn mà tí làwọn ti darapọ̀ mọ́ yorùbá nation bá ten of the day àmọ́ ikán ràn wọ́n àmọ́ wípé ọ̀ràn wọn wá ni bọ́jú gbogbo ẹ lọ́nà at the end of the day ọlọ́run tún wá fi ojú àṣebí wọn láyé àti ẹ̀ láyé àtijọ́ lọ́ máa ní ó máa ń pẹ́ ó máa ń pẹ́ kí ọkọlọ́run tó fi ojú aṣebi wọn bọ́ nísìnyí jẹ́ẹ̀tì ló ń gbé kò ń pẹ́ mọ́ rárá rárá òun ní Facebook ṣe wà òun ní WhatsApp ṣe wà tó bá ti ṣúnbì kan ti gbọ́ ẹ máa ríru àwọn yẹn ń sìn wípé tí anything bá kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ Yorùbá Nation wípé nǹkan kan àwọn náà máa gbé kíápà wọ́n ti bọ́ síta wọ́n ti gbé pé ẹ gbọ́ o ẹ mọ bí wọ́n ṣe máa ń lago wọ́n ṣe máa ń lago ní Eh, àwọn ọba yẹn tó máa ń lu aago nígbà yẹn tó máa ní kéré o kéré o <laughs> ọba ní ká sọ fún yín o pé kí ni àwọn tí wá di bẹ́ẹ̀ ń sìn torí pé kí ni ọ̀fẹ́ ìlọsíwájú wa ìṣubú ọ̀rọ̀ Yorùbá nation yìí òun ló ń fẹ́ torí pé àwa à ń láti ṣe nǹkan tó fẹ́ wípé ẹ sùúrù ẹ jẹ́ káwọn kan ẹ kọ́kọ́ dìbò fún àwọn kan náà ẹ̀tàn bá débẹ̀ wọ́n máa lọ wọ́n máa kọ́kọ́ tiẹ̀ lọ sọ ní house of assembly wípé òkè nǹkan báyìí làwọn ọmọ wa ló ń béèrè fún ẹ kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ yẹn náà kò ń ṣèsìn yín nǹkan advice tí àwọn ń gbà wá nìyẹn torí ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ lọ́ọ̀yà Pẹ̀lúmi ẹ má bínú pé bóyá ó late but àwọn ti ọ̀dọ̀ tèmi náà àwọn ti tèmi àwọn olólùfẹ́ mi àwọn èèyàn mi àwọn náà fẹ́ máa wò wípé ah kí ni eh, Dr. Sabi talk show kí làwọn rí sí inú ọ̀rọ̀ yìí tán dẹ̀ mọ̀ wípé èmi náà jẹ́ kan ní ara àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yìí eh, ah kí ló rí sí báwo lọ̀rọ̀ eh, lọ́ọ̀yà wa báwo ló ṣe jẹ́ mo mọ̀ pé ẹ máa ti gbọ́ oríṣiríṣi gbogbo èyí tí mo fẹ́ sọ yìí náà Eh, kò sí nǹkan kan tó níhù nínú ẹ̀ but eh, àgbékalẹ̀ oníkálukú náà òun ló yàtọ̀tọ̀ lọ́ọ̀yà Pẹ̀lúmi is a very very nice guy very very ẹni pé pé mo ti pe very very sí mi ò ní sọ much nínú ẹ̀ torí pé kí ni eh, number one wọ́n apologize ẹ understand number two màá fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ nílé lóko lẹ́yìn òdìṣẹ́ rí gbogbo orú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ máa ẹ jẹ́ ká máa expect irú nǹkan báyìí ó nǹkan míì tún ṣì lè wá o bọ̀ tá bá ti ní nígbàgbọ́ àwọn kan tó bá gbọ́rú nǹkan báyìí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa ẹ gbọ́ ẹ gbọ́ báwo lè máa ṣe wá ṣe báyìí lọ́yà pẹ̀lú mi lòun ò ṣe mọ́ lọ́yà tún lòun ò ṣe mọ́ kí ló ó máa rí bẹ́ẹ̀ ó mà máa rí bẹ́ẹ̀ o a máa gbé lòmíì lọ́la tó máa lóun kúrò nínú ọ̀rọ̀ Yorùbá Nation òun ò tiẹ̀ ṣe mọ́ o a máa rẹ́ lòmíì tó máa tító ẹ má jẹ́ ibi tá à ń lọ ni kẹ́ jẹ́ ká máa wò oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ wọn lórí tó bá máa là ó di dandan kó rí nǹkan wí ẹni tó bá kinní kan tó bá máa jẹ kọni tàbí tó bá máa jẹ kinní kan ìdí ẹ̀ máa gbóná bó ṣe jẹ́ nìyẹn tẹ́ ẹ bá dé gbàgbé wípé mo máa ń tẹnu mọ́ wípé ọ̀rọ̀ Yorùbá nation tá à ń sọ yìí à ń ṣàjàgùnbalẹ̀ o à dẹ̀ sọ̀rọ̀ street you know ọ̀rọ̀ nation là ń sọ yìí ojú wa máa rí yìí etí wa máa gbọ́ ẹnu wa máa rí gbogbo ẹ̀gan ló máa bọ̀ ọ́n lẹ́ni tó bá ṣe é dópin òun gangan gangan because gbogbo àwọn tó ń sáré lọ a máa ráwọn kan ti ṣubú lọ́nà a máa ráwọn kan ó rẹ̀ wọ́n a máa kan you know, kò kò kò ṣubú bọ̀ kò lè kò meet up bọ̀ bẹ́ẹ̀ náà lẹ́lòmíì tó jẹ́ pé ìwọ̀nba mímí tó wà nínú ẹ̀ báyìí ó fẹ́ fi sasẹ́ wípé mi sẹ́ irọ́ ni sẹ́ òkè kóun débẹ̀ gan kóun tiẹ̀ wá lọ ṣubú ó bẹ́tà ní bẹ́ẹ̀ náà ló máa káwọn ẹlòmíín lára nínú obìnrin pé ah ọlọ́run ò kí kóun tiẹ̀ bí ẹyọ kan kága tóun tiẹ̀ wá fi rú ọmọ bí nature fifty five yìí kóun kàn tiẹ̀ gbẹ́ kóun lóyún gan kóun má lóyún yẹn mọ́ kẹ́ lè mọ̀ tìtorí ẹ̀ bọ́dà mi àti sísà mi nǹkan oríṣiríṣi àgbájú àìpé kò ṣẹlẹ̀ bọ́ ẹ jẹ́ ká lọ ní nígbàgbọ́ ẹ má bínú sí mi ẹ jẹ́ ká lọ ní nígbàgbọ́ wípé anything bẹ́ẹ̀ yẹn lè ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ anybody ọlọ́run ò ní jẹ́ kí n jẹ́ irinṣẹ́ èṣù ó lè di lọ́la ń sìn kó jẹ́ pé ẹni tẹ́ ẹ láìkì jù tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ fún yorùbá nation yìí náà ló tún máa jáde lọ́la tó máa bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi no ẹ jẹ́ ká fi àdúrà ràn wọ́n lọ́wọ́ pé wẹ̀ ọlọ́run á jẹ́ kán ronú pìwàdà láti tijọ́ ẹ̀yìn wa padà tọ́lọ́run bá dẹ̀ níbi tán bá wa dé nìyẹn kò ń ṣe gbogbo wa mo ti fi ẹni tó ń sáré ṣẹ̀sà gbogbo wọn kọ́ lọ́ máa jọ débẹ̀ tó bá jọ débẹ̀ gan èèyàn kan máa gbé pò kínní pò kejì pò kẹta you know torí ẹ ẹ lọ́ọ̀yà pẹ̀lú mi very very very very nice guy bọ̀ nǹkan kan ló máa ń ṣe nǹkan kan ṣe all the time ṣíṣe wọ́n pé àwọn lọ́ọ̀yà náà láì kan máa pray politics ṣe get nsìn ìgbà míì wà àwọn lọ́ọ̀yà míì máa wà tó máa jẹ́ pé ẹ ṣáà jẹ́ kí ẹ pariwo orúkọ mi either bad or good kẹ ṣáà mọ̀ wípé you know because àwọn náà ń tajà tiwọn náà ni ṣó ti yé eyín sì bójú gbogbo ẹ̀ lọ very very very very wọ́n dẹ̀ wà wọ́n wà in short mi ò mọ bí mo ṣe lè mi mọ ó mà dàbí pé bóyá mo mo ń tajà fún wọn tàbí nǹkan kan ni ká mọ̀ wípé ahọ́n àtẹnu ó máa ń jà ó máa ń jàyà àwọn àtẹnu máa gíra wọn jẹ wọ́n dẹ̀ tún máa parí ẹ̀ náà ṣó ti yé yín sìn Ọlọ́run nìkan ló mọ lẹ́yà tá a máa lò tá a máa fi dé tá a máa fi gbadé wa yìí ṣe understand sin but any lawyer yòówù kó jẹ́ òun bá jẹ́ sìn o òun bá jẹ́ lómi ìtúyọjú lọ́jọ́ iwájú náà ni but ẹ jẹ́ ká máa expect gbòòrú nǹkan báyìí tó bá dé ti dé ẹ má jẹ́ ká gbọ́ àwọn tó jẹ́ wípé ìṣubú ọ̀tá wa ló ń fẹ́ ọ̀tá wa dẹ̀ ló máa máa ṣubú ìṣubú ọ̀tá wa òun ló ń fẹ́ wípé kí ni tán bá ti gbọ́ ẹni bí ìgbà tó jẹ́ pọ́n tẹ̀ wọ́n máa wá ṣìṣe ni pé ibo ni mistake wọn wà torí pé àwọn láwọn ti rí wípé alẹ́ rè lọ bì kankan sẹ́ẹ̀ ọ̀n dárúkọ yín ní ní ìgbà táwọn president lọ ṣe meeting ní Amẹ́ríkà ṣe kinní kan ẹ̀ sí lórí chair fún yín ní post fún yín ní kinní kan bí ìgbà tó jẹ́ àwọn yẹn lè máa kọ́kọ́ rí ló máa wà ní front you know láti lè pariwo fún yín láti lè ṣèbàjẹ́ wípé ẹgbọ́ o ṣe tún ti gbọ́ a ti sọ fún yín pé ọ̀n lọ́ọ̀bì kankan o but rírò ni tènìyàn ṣíṣe ni ti Ọlọ́run mo máa ń sọ nǹkan kan wípé àdàbí àyàfi tó bá jẹ́ wípé ìjọba tó wà ní nàìjíríà tó ń bá fi ìyà jẹ wá nìkan bọ̀ tó bá fi ìyà jẹ wá tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ tèmi àti yín tá à ń sọ̀rọ̀ yìí àwọn kan wà nínú ìgbèkùn níbi tán kidnap wọn sí tíjọba ò rí nǹkan kan ṣe sí àwọn kan wà nínú ọkọ̀ ojú omi tó jẹ́ wípé kò kò kò kò ju nǹkan tó máa gba èèyàn kan ṣo wọ́n dẹ̀ ti kó àwọn èèyàn bíi twenty five thirty sínú ẹ̀ tó jẹ́ ọ̀n máì tó bá máa kú kókókó tó bá máa yè kó yè àwọn kan wà nílùú ibi tó jẹ́ pé ojú wíńdò wọn bá wọn ń gbọ́ ìró ìbọn tó ń lọ tó dẹ̀ jẹ́ pé ọmọ nàìjíríà náà ni wọn torí pé kí ni wọn ń sàsálà fún ẹ̀mí wọn wọn ń wá ọ̀nà àti jẹ ọ̀nà àti mu ṣe understand àyàfi tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé wa ń fi lé wa lọ́wọ́ bóyá kó má tiẹ̀ kó má tó tó bá yẹ pé ńṣe là ń yọ̀ ṣé wọ́n pé gbà míì wà ayọ̀ àyọ̀jú wà ó dàbí ẹni tó bá wà ń lo òyìnbó ẹni tó wà ń lo òyìnbó lè sọ sí i àwa ti lóyìnbó yọ̀ o ayọ̀ ṣọ́ọ̀tì bàjẹ́ bàjẹ́ àwa fọ́rínà gan tí wàá yọ̀ tẹ́rí àwọn ọmọ nílùú ńgbà mí tó bá ń yọ ayọ̀ yẹn oh my god prime minister eh, eh, Ireland Ireland ní Dublin ó wá sí àdúgbò kan bóyá bíi ọ̀rọ̀ tí mò ń sọ bóyá bíi twelve years ago ni yà bóyá bíi bóyá bíi twelve twelve fifteen years ago bóyá bíi fifteen something like that ṣá ó wá sí àdúgbò kan ó wá ó wá wá sí hospital ńbẹ mò ń ṣiṣẹ́ ńbẹ woman kan wá wà ńbẹ ló wá ń sọ̀rọ̀ mo ìrántí mo rántí orúkọ woman náà Mary lórúkọ woman náà ó ti late nsìn very nice woman ló bá ń sọ wípé tó bá dé bí báyìí kó má mú wá sí wọ́ọ̀dù òun ìṣó tó bá mú wá sí wọ́ọ̀dù òun òun máa tutọ́ sí lójú òun máa tutọ́ sí lójú òun máa ṣe kinní kan olè ni wọ́n nǹkan tí ò yẹ kán ṣe ló ń ṣe máa rẹ́rìn wípé ẹ̀yin láyé yín ẹ̀yin tún pé ẹ̀yin tún pa àwọn eléyìí ló lè ẹ̀dẹ̀ wá wò wá ẹ wá wọlé ayé wa à ń ṣẹrú èèyàn ọmọ ọmọ bìtìkó mélòó lẹ rí ní nàìjíríà gan tó ń ṣe dókítà tó ń ṣe nọ́ọ̀sì tàbí tó wá tó tó tiẹ̀ iṣẹ́ wo tàbí tó bá máa ṣiṣẹ́ gan àwọn tó jẹ́ péjọba wọn gbé wọn wá síbi tán máa ti wá kó owó ọ̀tán máa ti mọ́nítọ̀ how many percentage táwọn tẹ́ máa dá padà síbi òun lẹ máa ti rí wọn tàbí ẹni tó wá dá bísínẹ́sì kan sílẹ̀ bóyá yẹ kí ọ̀rọ̀ tiwa náà máa rí nìyẹn ní gbogbo áfíríkà kó máa fi wá yangàn kó máa fi wá yangàn wípé ọmọ saudi arabia mélòó lẹ ń rí kákàkiri tó bá máa rí ọmọ saudi arabia ní àwọn post tó tó tó you know tó wà òkè nílùú òyìnbó ni i'm telling you ọmọ iran náà àwọn ìlú kan wà bẹ́ẹ̀ yẹn náà bóyá bí ọmọ ọmọ àwọn dubai you know bóyá iye kọ́rọ̀ wa jẹ́ nìyẹn mo wá ń wò pé ah, omi fẹ́ lè máa bọ́ lójú mi pé ah, ah, ẹ̀yin pípù yìí ẹ ti jayé jù ẹ jayé kékeré ayé ńláńlá ọ̀hún lẹ̀ ń jẹ ẹ wá wo àwa àwa ọmọ aládé àwa ọmọ onílé ọlọ́nà tó ń lò in short lẹ́yìn ọlọ́run ipe lẹ́yìn ọlọ́run àwa ló kàn ẹ jọ mo fẹ́ rí comment a lórí youtube please ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ bá wa share a máa ń pọ̀ jù báyìí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bá wa share ẹ bá wa share ẹ̀yin tẹ́ wà lórí facebook náà please ẹ bá wa share mi ò lè máa mi ò lè máa ṣe nǹkan méjì papọ̀ níbí báyìí ni ẹ bá wa ṣe àti ìpọ̀ tó ẹ jẹ́ ká pọ̀ sí ẹ bá wa tẹ share button. ẹ̀yin pípù yìí ẹ ń yọ̀ ẹ ti yọ̀ jù ó dàbí pé kí n máa sunkún ni pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ń rí yìí lọ́sàn-án lóru ìgbádùn lẹ́wà tí ẹ jẹ́ kí iná bẹ̀rẹ̀ sí ní máa jó ní nàìjíríà kí iná máa jó níbì kan in jesus name láìláìláìlá la máa máa pè ṣé láìláìláìlá ọ̀la nídìí accident wà kò sí ambulance tó fẹ́ wá gbé iná ń jó ń bì kan kò sómi tán fẹ́ rọ sínú kínní you know bọ́n tún wá ẹ̀pọ̀n ọdẹ hospital gan pàápàá gan wọ́n máa sẹ́ pa ó police report mọ́ rí police report ibẹ̀ mọ́ wá tún dọ́dọ̀ ọlọ́pàá gan tó fẹ́ fún ọ ní police report owó ló máa béèrè àwa la máa ṣe náà àwa la máa ṣomi ìgbà tí mo fẹ́ lè sọ wípé bóyá irú irú set wa báyìí la rí la enjoy iná la mọ nǹkan tó ń jẹ́ iná ní nàìjíríà ẹ understand sìn bóyá láti bóyá bíi ká máa sọ̀rọ̀ bóyá bíi seventy nine seventy eight lọ sí eighties tó fi lọ end ẹ jẹ́ bá mi ẹ bá mi fi kọ́mẹ̀ǹtì sí bóyá rọ̀ mò ń pa tó fi wá lọ so tó fi dé bóyá bíi eighty eighty bóyá bíi eighty eighty eighty eight eighty eight eighty nine Hmm. àwa sàwáwù yẹn la lè sọ nípa iná báwo ni iná ṣe jẹ́ báwo ni street gan ṣe jẹ́ níbi seventies yẹn gan pàápàá ọlọ́mọdé tí ó mọ̀ tán wá bá rọ̀bá èmi sì ní ẹbí tó jẹ́ pé bàbá wọléwọlé la máa ń pè wọ́n ní níjàgbà àwọn ni ọ̀gá àwọn wọléwọlé ń gbà yẹn bàbá wọléwọlé níjàgbà wọ́n jẹ́ ńlọ wa first born um, ẹ̀gbọ́n mọ̀ mi ni lọ́n jẹ́ lọ́n jẹ́ ọkọ ẹ̀ yìí ńlọ wa lọ́n jẹ́ báwo lẹ ṣe máa rí tí street tó máa neat ńgbà yẹn inú ilé gan máa neat you know àwọn wọléwọlé yẹn tó máa gbé fáìlì sí ẹ̀gbẹ́ báyìí you know wọn bá ti rí wọn báyìí náà wọn ti ní àwọn ah, wọléwọlé ló ń bọ̀ yẹn wọléwọlé kí ló rí ta méjìyàn mi oh my god oh my god àwọn àwọn wọn rè bàjẹ́ mọ́ ṣàgámù àwọn èèyàn máa ń múnú mi sọ yìí mímú ti lo bomù rẹ bọ́ ti ṣàgámù yẹn ó dá mi lójú mi sí lè fi kú tàn kọ́ńdẹ̀m ṣe pati ní methodist níjòkù ṣì iná máa tàn lọ rẹpẹtẹ déédé ọ̀nà jòkù yẹn kí èsìsì bọ́ọ̀lẹ̀ ṣó máa rí kedere nálẹ̀ ọ̀nà hospital road ibì kan wà níbẹ̀ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ láti má lọ́nà hospital yẹn kó omi tán lé torá ànómi inú ilé ẹni mọ mọmi lọ kọ mọmi ìjọba lọ ìbẹ̀rẹ̀ dẹ ni máa lọ kọ tí wàá mọmi ìjọba lọ àṣẹ ẹ máa wá lọ odò rà má kóra ẹnìjọ ká máa fà á lọ odò. Ah! ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ìyẹn ra máa fọkọ lóun dá gbà padà olùgbà wẹ ẹ̀yin tẹ́ gbọ́ ìjẹ̀bú ẹ máa translate ẹ fún yín o nígbà yẹn tí yóò tí tí you know tí tá a sì rí gbádùn díẹ̀ díẹ̀ díẹ̀ nínú wa ìlẹsọ nǹkan yìí tó bá ń ṣe patí báyìí iná ìjọba òun ló máa lò àwọn you know àwọn bulb tó tó báwo ló ṣe máa ń porúkọ ẹ̀ àwọn bulb àwọn eh, iná oní tó máa ń gùn sókè yẹn òun ló máa ṣe tí gbogbo ẹ máa juná tó máa mọ́lẹ̀ gbogbo nǹkan wà létòlétò ọkàn ò mú ìbàjẹ́ ìbàjẹ́ tó bá jẹ́ yẹn lásán ó tó ká fi máa ṣépè fún àwọn ìjọba àdàbí àdàbí tí ò bá jẹ́ pé ilẹ̀ ẹ̀ ń bàjẹ́ lójoojúmọ́ ni àdàbí tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ fún wa nítọ́jú níwọ̀nba táwa ń fa àjẹsáyà ẹ fún wa rárá rárá ni ẹ̀yin náà ẹ lè rí ìrọ̀rùn ẹ dẹ̀ lè rí ìgbádùn ẹ lè rí nsìn ìbọ̀ létà létà àyàfi ohun tó bá jẹ́ pé ó ti wà nínú àkọọ́lẹ̀ o because ní àwọn ọgbà míì wà tá bá wò lọ síwájú tá bá wò lọ sẹ́yìn bó táwa bá wá ronú bẹ́ẹ̀ wáì tó yìnbó ò ronú bẹ́ẹ̀ àwọn nǹkan yẹn máa ń sú mi lórí ọ̀rọ̀ wa Áfíríkà àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn nǹkan tó yẹ ká fight fún tọ́lọ́hun ò ní bọ́lẹ̀ wá ṣe fún wa a máa sọ wípé ẹ bóyá bọ́lọ́hun ṣe kọ́ nìyẹn ẹ jẹ́ ká oh ẹ wo ṣáré tó ń ṣẹlẹ̀ nìbàdàn ẹ jẹ́ ká mú yẹn kúrò ẹ jẹ́ ká dúró ń bẹ̀ yẹn ẹ rí èyí tó ṣẹlẹ̀ nìbàdàn ẹ wo ibi tí àwọn ìjọba wa ẹ wo ibi tí wọ́n bá wa dé ẹ wo olùbàdàn nígbà tó olùbàdàn tó lọ jọ́ lọ́hùn nípè kọ́lọ́hún kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere tọ́lọ́run bá wa tò wọ́n sí àyè tó bá àyè tán bá wà tọ́lọ́run nìkan ló mọ àyè tó níkálukú máa yunú tó máa tó níkálukú sí ọ tó níkálukú fẹ́ to ara ẹ̀ sí. ẹ wo nǹkan tí gọ́vnà Ajímọ̀bí Ajímọ̀bí ọ̀ ají ẹ wo nǹkan tó gbé Ìbàdàn ẹ wo nǹkan tó sọ Ìbàdàn dà ẹ wo lẹ́yìn ikú ẹ̀ ń sìn mo mọ̀ pé eighty percent ọ̀ ń gbé ṣépè ni tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wà nsìn tó ń jẹ́ gọ́vnà nsìn àtàwọn olóyè àtàwọn ọba ní ìgbà ayé tiwa yìí tó bá lọ tán báwọn ẹlòmíín náà máa ṣe máa gbé wọn ṣépè náà lélẹ́yìí torí gbogbo wọn pátápátá àwọn ló ń ṣe nǹkan ìpè sílẹ̀ gbogbo àwọn nǹkan yìí dẹ̀ rèé ó ń jẹ́ kí ọlọ́run ó ń fi wọ̀n wá ni wípé a láti lọ a láti pín a láti pín by one way or the other kan láti pín ni gbogbo ẹ̀ pátápátá náà ṣe wọ́n jẹ́ kí because ẹ má jẹ́ ká blame àwọn àwọn haúsá yìí àwọn north ẹ má jẹ́ ká blame wọn jù àwọn wà after owó àwọn wà after ipò àwọn rí wípé ẹ̀yin yorùbá owó lẹ́yìn wà after afẹ́fẹ́ yẹ̀yẹ̀ lẹ wà after ẹ̀yin ò mọ bọ́n ṣe ń rù lẹ mọ bọ́n ṣe ń ṣe ìlú ẹ mọmọ bọ ẹ̀yin afẹ́fẹ́ yẹyẹ àwa la wà ń bẹ òun gángan lẹ́yìn lẹ like òun ló ṣe fi wọn sóru ló ṣe fi wọn sóru irú irú irú irú ipò yẹn ló ṣe gba wọn gba sátidé lọ́wọ́ wọn wọn gbé sunday lé wọn lọ́wọ́ ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ń sìn lórí olóyè lórí ọba lórí governors ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó gbà ó gbani lójú tì ojú tó you know ẹ ok ta lè fẹ́ lọ bá à ń sọ̀rọ̀ Chief Sunday Igboho àwọn gómìnà àwọn náà ta ọmọ wa o wọn ò dá sí ọba ò dá sí ìyẹn lẹ́tí ẹ máa fi mọ̀ wípé bí ìgbà tó tẹ̀ jẹ́ pé anybody ò exist mọ́ ní Nàìjíríà yẹn ń sin àwọn north náà exist àwọn ló ń rule front and back and everything àwọn ló wà àwọn ló wà nínú ipò àwọn ló ń rule àwọn ló ń ṣe gbogbo everything ó tún àwọn ló ń rule gbogbo nàìjíríà kò ń ṣe pé wọ́n di apá abìkan mú ẹ wo wàhálà tí ajímọ̀bí ẹ wo wàhálà tó dálẹ̀ nìbàdàn nígbà yẹn náà lọ́hùn ó dẹ̀ ń sọ náà torí àtẹnujẹ ẹ wo gbogbo àwọn tó ń fi jẹ ọba at the end of the day nsìn ìgbà tó bá tún wá kú ìlú fẹ́ẹ́ dàrú tẹ́ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nìbàdàn nsìn wọ́n fẹ́ẹ́ lè tún máa wọlé ara wọn máa fìbọn lura wọn ọ̀n jẹ́ kó bá níyì ọ̀n jẹ́ kí gọ́vnà níyì ọ̀n jẹ́ kí anybody níyì. ẹ wo Ṣèyí Mákindé náà ń sìn tóun náà bá máa dá sí náà ń sẹ ẹ wo ẹ máa wo nǹkan tó máa dá sí torí ó sì ń dùn mí gbogbo ẹ̀dákẹ́dà tán parapọ̀ tán ní àwọn ń fún ní award bóyá last month ni ọwọ́ tẹ ẹ fi fún ní award yẹn ẹ ní fi gbọ́mọ sí o ẹ fi ṣoríire ẹ fi lálùbáríkà pọ̀ inú mi ò dùn sí àtẹni tó gba award àtẹni tẹ́ ẹ fún láward. torí Oríyọmí Hamzat ti wà ń bẹ̀yìn òun ló ní award yẹn àyàfi tẹ́lẹ̀dá Oríyọmí gan bá lóun yọ̀ǹda award yẹn fún gọ́vnà eh, gọ́vnà eh, Ṣèyí Mákindé torí gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe gbogbo àwọn governors ẹ gbogbo nǹkan tó yẹ kán ṣe ah. Ah, ọmọ Yorùbá aláti ń sùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ gba káàdì ẹ tiẹ̀ já lọ wo ibi tó ti ń pín richard card ẹ bá mi gbé fídíò yẹn sí wọ́n ti ń pín ráìsì wọ́n tún ń pín richard card wọ́n ti ń lẹ̀ pósítà bàbá wa Tinubu wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ mọ́ ara everything ẹ̀yin ọmọ yorùbá ẹ jẹ́ kó mọ̀ so that èpè yín máa jà wọ́n ẹ má lọ dìbò fún wọn tẹ́ bá dìbò fún amọ̀ ipá wọn máa lọ ọbẹ̀ wọ́n sì máa láwọn wọ ọbẹ̀ anybody tó bá wọ ọbẹ̀ kó mọ̀ ipò òun wọ ọbẹ̀ lọ́nà èrú bọ́n ṣe ń wọ ọbẹ̀ lọ́nà èrú ni ẹ jẹ́ kó mọ̀ gbogbo nǹkan tó ń fún yín yẹn ara ogún yín ni ẹ má ti torí ẹ̀ dìbò please ẹ bá mi share video yìí please please and please ẹ jẹ́ ká wo bí ẹ jẹ́ ká wo nǹkan tó ń pín. Yes, now you want to buy You want to buy it. Hold yes, tell you, Jenny. Sarah, I love you ẹ gbọ́ sàárà ẹ lóòjọ́ ẹ̀ owó àbú òun ló fi ń ṣàbúwọ́ alálejò òun ló fi ń ṣe lálejò gbogbo àwọn ọmọ tó wà ní bus tó wà ní gbogbo ẹ̀ owó àbú ni ẹ wo gbogbo àwọn fọ́fáì girls ẹ wo tó ń tó pẹ̀lú ìkọ́ tó ń tà ẹ wo tó ń sọ ní ayé dà nsp fẹ́ gbà. ẹ̀yin tẹ́ bá gbà ẹ gbà sàárà ní ara làágùn yìí ẹ má ti torí ẹ̀jẹ̀ tó bá wọn bí. na free five hundred two hundred wúlò àlejò dà. sẹ́rí gbogbo àwọn sẹ́rí gbogbo àwọn èèyàn sẹ́rí wọn ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ o ẹ má dìbò fún wọn ẹ jẹ́ kó wọlé fúnra wọn kékeré lè jà wọ́n dáadáa. ẹgbẹ́ ni kúrò mo ṣe kọ́ ní pẹ́ẹ́kì báwa lọ jọ ọjọ́ ìjọba wọn ṣe ẹ ní fúlàní wọn ṣe bí ògbé Tinubu wọn lòdì lòdì ẹni tì ní fúlàní tó gbà. ẹ fọ ilẹ̀ yìí ẹ fọ ẹgbẹ́ máa ti wíwọ ẹ fún ọ ẹ lòdì káàdì ni ẹ nẹtọ ẹ kọ nẹtọ ẹ ní. Hello dear. Ìwúlò àbẹ̀ ìwò ẹwojú ẹ̀ dájú. Ṣé gbọ́, wọ́n ní Tinubu ló wà ń bẹ̀ ẹ wojú ẹ̀. Nínú káàdì yẹn, Tinubu ló yà síbẹ̀ ẹ wojú ẹ̀ wọ́n ti ti kó Tinubu ní sàájú Eh, àwọn òsínwí àwọn ọba ọba gbogbo àwọn àwọn eh, àwọn òsínwí. ẹgbàá fẹ́ẹ̀lì elédè charge card five hundred zayn ẹ̀tẹ̀. ẹ fẹ́ káàdì ni ẹ lọ ní fóònù fídíò ní fóònù. Oh, o lòdì lọ́lọ́dì five hundred oya àgbà àgbà irọ́ ẹ̀kọ́ bá ẹ̀kọ́ ẹ̀kọ́ bá ẹ̀kọ́ ẹ̀kọ́ bá ẹ̀kọ́ ni o ẹ̀kọ́ bá ẹ̀kọ́ káàdì ni o lọ́dì ẹ̀ tó ní káàdì ni ẹ̀kọ́ bá ẹ̀kọ́. ṣe rí ibi tó ń bá láìfi wá dé ṣe rí nǹkan tó ń ṣe fún wa ṣe rí nǹkan tó ń ṣe fún wa brọ́dà mi sísà mi ṣe rí nǹkan táwọn pípù yẹn ṣe rí nǹkan tó ń ṣe fún wa ẹ wo bọ́n ṣe gba sátidé tán gbé sunday lé wa lọ́wọ́ gbogbo nǹkan tó yẹ kó máa ṣàǹfààní fún wa gbogbo ẹ̀ pátápátá òun náà kó sí àpò ara tiwọn ẹ wo ẹ wo kàkà kan tún ìlú ṣe kán dùn aráàlú kán dùn wá nínú ẹ wo ọ̀nà tán tán celebrate ẹ wo ọ̀nà ìbàdàn tán tán tán jubilate ẹ wo ọ̀nà ìbàdàn tán tán you know tán tó ló ń pe àwọn tẹlifíṣàn eh, tẹlifíṣàn station sí wípé kó wá kó wá máa you know káwọn lè gba star àwọn ti ṣe ẹ wo ọ̀nà yẹn ẹ wo bọ́n ṣe ṣe ẹ wo àwọn nǹkan tó yẹ kán ṣe síbẹ̀ tẹ bá rí tó bá rí gbogbo hedge ibi tán tí ọ̀nà yẹn ibi tó dé ìbọn ṣe ṣe bí àwọn tó fi tó ṣe nǹkan yìí ìlú òyìnbó ló ti wá mú wọn tó fi jẹ gọ́vnà o oṣooṣù náà ń wá sílùú òyìnbó wọn rí o àwọn tó ń gbé iṣẹ́ yìí fún náà àti China náà ti lọ kó wọn o èèlò náà fẹ́ẹ́ fi rán ọmọ wa ọmọ wa ní Nàìjíríà wá sílùú òyìnbó láti wá ṣe course ṣé yẹn gan ò tó ẹkún fún wa ṣé yẹn gan ò tó nǹkan tó jẹ́ wípé a ní kó má rí èèyàn láti vóòtì fáwọn ó máa rí èèyàn náà irú àwọn Folúkẹ́ Dáramọ́lá tán ní àwọn gómìnà ti ṣe fáwọn ẹ̀kíní kan ti ṣe fún àwọn àwọn tó ń jẹ́ ń bẹ̀ bọ ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ ń bẹ̀ ẹ̀yin ọmọ àtàpátá dìde ṣé àpáta náà máa ń pè tàbí ẹ̀rọ fọ́ dìde tó jẹ́ wípé àwọn náà sọ yín dà bí mo ṣe dà gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ máa gbà àní kẹ́ ẹ fi wọ́n lẹ́nu tó bá máa wọ tán bá fún yín lówó owó yín ni àjẹmọ́nú yín ni wọ́n ti ń pín ráìsì wọ́n ń pín ẹ̀wà wọ́n tún ti ń pín káàdì wọ́n máa tó máa pín omi wọ́n máa máa pín àlùbọ́sà wọ́n máa pín ráìsì tó wọ́n ti sọ everybody dé lébi wọ́n ti sọ yín di àlùmáǹgèrè wọ́n ti sọ yín di oní ayin tó ń ta tó ń ta tó ń gbégbá báárà kákàkiri wọ́n ti sọ obìnrin di ẹni tó jẹ́ wípé òun ló ń bọ́ ọkọ òun ló ń bọ́ ọmọ wọ́n ti sọ housewife débi wípé ìyàwó ilé gan kò fẹ́ kò ní boyfriend ẹyọ kan ìyàwó lé ní boyfriend mẹ́ta mẹ́rin tó tún wá ní ọkọ tó máa jẹ́ márùn-ún ó sọ yín dẹni tó jẹ́ pé ọkọ lẹ́gàn mọ̀ wípé ìyàwó òun ní boy òun ní boyfriend tí ò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí at the end of the day gan tó bá sọ fún ọkọ mi gan kàkà kó gbégbèsè lórí ẹ̀ pé ọmọ àfẹ́ ọmọ àní obìnrin tàbí kóun fúnra rẹ̀ rí gan wípé ẹni yóò rìn ìrìn ẹ̀ ò mọ́ bọ́ kò ní lè gbégbèsè kankan torí ó mọ ibi tóun bá gbé àṣírí òun ó tù obìnrin yẹn á júwe á júwe pọ̀nrípọ̀n gbáyà láyà bàbá bàbá ẹ̀ fún nǹkan tí àwọn olóṣèlú ìtàn sọ wá dà nìyẹn ẹ wo ẹ jẹ́ ká wo àwọn nǹkan tó lọ ń rà tíjọba èkó tó lọ ń rà ìjọba èkó tó lọ ń rà torí pé kí ni ọ̀rọ̀ vóòtì ọ̀rọ̀ yorùbá nation ó ti dé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lọ máa gbé amótàǹkì jáde wọ́n lọ ń gbé gbogbo oríṣiríṣi òun náà lọ ń kówó láti fi rà so that ẹni tó bá disturb ń gbà yín ogun làwọn ń palẹ̀ mọ́ o fún two thousand and twenty-three Tinubu ń palẹ̀ ogun mọ́ òrìṣà máa jẹ́ ó tẹnu mi jáde ṣé báwọn yẹn máa ń kọrin nìyẹn àwọn ń palẹ̀ ogun mọ́ fún ọ̀tá tiwa ni the two thousand and twenty-three àwọn ò lọ serve anybody ń bẹ àwọn ń serve ara àwọn ń serve ara wọn ni ẹ jẹ́ ká wo àwọn pictures yẹn kẹ́ lè mọ àwọn ibi tó náwó yín sí gbogbo iṣẹ́ ìjọba gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ gbogbo iléeṣẹ́ ìjọba ló ti di private iléeṣẹ́ wọ́n ti rà ó oníkálukú ti rà èyí tó máa rà ó ti pín èyí tó máa pín ẹ jẹ́ ká sáré wo pictures yẹn kẹ́ ẹ lè fojú yín wò ó pé nǹkan tíjọba èkó nǹkan táwọn lọ ń rà tó ń fowó lọ rà gbogbo ọ̀nà ọ̀dà lẹ́kọ̀ọ́ èkó dàbí in short emilogun state ó mọ́ ó wà òkè ju gbogbo èkó yẹn lọ ibẹ̀ dẹ̀ lọ ti ń lówó tó pọ̀ jù ibẹ̀ lówó ti ń wọlé jù ìgbà tó jẹ́ pé gbogbo ah short ẹ jẹ́ ká sáré wo àwọn pictures yìí. <sighs> ṣe rí nǹkan tán lọ rà torí two thousand and twenty-three ṣe rí gbogbo nǹkan tán lọ rà torí two thousand and twenty-three tó bá yá ń sìn àwọn ọ̀dẹ̀ àwọn òpònú kan àwọn àmàníyà ẹ jẹ́ àdìbò fọ́mọ wà ìṣòtì èèyàn kan tiẹ̀ sọ nínú fídíò kan ó ní tí Tinubu ò bá wọlé ní two thousand and twenty three tóun bá vóòtì fún Tinubu kan gbé wọlé òun máa bínú kúrò ní Nàìjíríà ni please ẹ bá mi fi àdúrà àti onítọ̀hún yẹn pé Ọlọ́run á jó kúrò ní Nàìjíríà ẹ̀dákẹ́dá yóò hùn tó sọ ọrú statement yẹn ọkùnrin ni o èmi fetí gbọ́ ni òkò jẹ́ kí wọ́n sọ ó sọ báyìí ah mo ti gbàgbé mi bá ti mi bá ti prepare video yẹn síbi báyìí ó ní tí Tinubu ò bá wọlé ní tó ta torí gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ òun nìkan ni angel òun nìkan ló lè gbà yín là òun nìkan ni messiah tó máa gbà yín là ní nàìjíríà yín nílẹ̀ nílẹ̀ yorùbá and at the end of the day gan tá bá ní ká wò ó gan ẹ ti mú gbogbo oyè ti sọ di oyè ìdílé ẹ wá ti wá ṣe é níṣe wípé yorùbá àti àwọn àlùmọ́ǹjèrè ẹ̀yin nìkan lẹ́yìn nàìjíríà ọ̀rọ̀ ọ̀rọ̀ ipon fẹ́ gbé nǹkan kan fún àwọn àwọn ọmọ Ìgbò kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ tó bá ti kúrò lọ́dọ̀ haúsá ọ̀dọ̀ yorùbá tó bá ti tó lè jẹ́ wípé ẹ̀yin yorùbá ní ètò ẹ̀wọ̀ yìí ẹ máa múra ni o àyàfi ká lọ lílọ lílọ ló ń gbẹ̀yìn bọ̀ìbọ̀ì òun nìkan ló lè help wa nínú ọ̀rọ̀ yìí ká lọ nìkan ló lè òun ló lè help wa torí pé àwọn pípò yìí already ọ̀hún ṣetán láti gbéjọba lẹ̀ fún anybody yín ọ̀hún ready láti gbéjọba lẹ̀ fẹ́ ní bàgà yín ẹ wo gbogbo nǹkan tó ń wá order from above please kí n tó máa sọ lọ ẹ bá mi type ẹ síbẹ̀ royal adé ẹ bá mi máa ta ibẹ̀ please mo fẹ́ rí lọ order from above ẹ jọ̀ọ́ mo fẹ́ rí comment yẹn brother lateef mo fẹ́ máa rí comment yẹn please sister kafaya gbogbo wa pátápátá ni mo kí o. Eh, brother amodi tàbí sister ni adérẹ̀mí gbogbo wa pátápátá ni mo kí gbogbo wa pátápátá ni mo kí rìsíkọt gbogbo wa pátápátá ni mo brother lawal mo kí wa pátápátá gọọmenti yẹn ọgọ ni mo ń dúró de order form bó ti lọ gbogbo fún ṣe wá rí wípé ọ̀dọ̀ ìgbà tán lọ tán lọ pa bàbá gbogbo ìgbà tán lọ sọ́dọ̀ chief sunday igbòho order from abo kódà gan ṣèyí mákindé lòun ò gbọ́ sí nígbà tán lọ sí ọ̀dọ̀ ìgbà tán lọ sí ọ̀dọ̀ chief sunday igbòho hmm, wọn làwọn ò gbọ́ sí ìgbà tán tún wá wá sẹkọọ níjẹta kọ́ ni order from above àní hmm, mo kí wá sí àkú oríire congratulation àkú hmm, oríire torí pé kí ni àṣírí ló ń tú gbogbo gbogbo gbẹ̀yẹn pátápátá hàn exist hàn láṣẹ hàn ní nǹkan kan ẹ wò ó ibo la ti fẹ́ bẹ̀rẹ̀ àlọ́ba ò láṣẹ ìjòyè ò láṣẹ àwọn governors wa ò láṣẹ ah. ẹ màrà táwọn màlàmí ẹ màrà tán ń dà ni ṣé ẹ mú àrà tán ń dá bọ́n fi ṣẹ́ ròyìn kankan ìyẹn ti dáwó mọ̀ sínú mọ̀ síkùn àwọn pípù yẹn ò láṣẹ níbi kankan àwọn èèyàn wa ẹlẹsìkítọ́nù ọ kán lọ fà àwọn èèyàn kan fọmọ wa sílẹ̀ ẹlẹsìkíní kan àfààní ọlọ́run àánú ọlọ́run ló gbé wa ró jẹ́rí pé mo rọ́hún sọ àánú ọlọ́run ló gbé wa ró my dear sister my dear brother àwọn pípù yẹn aláṣírí ló ń tú sẹ́ ẹ̀ títóbi fọlọ́ ọlọ́run ìṣọba àká o kò sí bólóhùn ṣe lè ṣí wa ní ojú ẹ̀mí àti ojú ara ojú ẹ̀mí ojú ẹ̀mí ẹ mọ̀ pé ojú ẹ̀mí wà kó fi ojú inú kó fi wo nǹkan kó lọ sínú ẹ̀mí it's not pé bóyá ẹ̀mí gbé ẹ you know àwọn ẹlòmíín máa wà tó bá rí ẹ báyìí tó bá tó bá bẹ́ẹ̀ ṣe within twenty minutes ten minutes gan ẹlòmíín ó máa ti fi ẹ̀mí ó máa ti fi wo irú irú ẹ̀dá tó jẹ́ ẹ̀bùn ni ẹlòmíì gan tí nǹkan kan bá ṣẹlẹ̀ ó lè jẹ́ àwọn méjì mẹ́ta ló wà ńbẹ̀ èèyàn kan méjì lè wà nínú wọn tóun ò ní ojú ẹ̀mí tójú ẹ̀mí ẹ̀ tí ò ń ṣiṣẹ́ ọ tí ò mọ̀ ọ́ lò èèyàn kan tó wà ńbẹ̀ tó bá lójú ẹ̀mí yẹn tó jẹ́ pé ẹ̀bùn yẹn ò ní onítọ̀hún yẹn ti wọlé èèyàn méjì mẹ́ta ti wọlé ó kàn lè rí ìdí wọn ni ó kàn lè rọra páàkì ara kò ń ṣe ti gbéraga ọbọ ó kàn ti wò ó pé náà irú èèyàn báyìí lẹ́yìn máa jẹ́ but ẹni tí rí tí ò lójú ẹ̀mí ó máa tú gbogbo ara lẹ̀ ó wá di létà táṣìṣe kan bá máa wá wáyé tí nǹkan kan máa wá lójú ẹni tó yẹ kán lójú ẹ̀mí fún yẹn you know tó máa máa sọ pé à báwo ni wọ́n ṣe mọ̀ àmì ò dẹ̀ fura tí yàn máa ní à first time tí mo ti rí ni mo ti kó kan bí mo ṣe ti rí within five ten minutes yẹn mo ti mọ̀ pé náà kò ń tí mo lè dára dé ọ kò tí mo lè yes or no brother mi àti sister mi ṣé my máa insist bẹ́ẹ̀ tàbí kò bó ṣe rí nìyẹn ọlọ́run ti ó ti you know ó ti fún wa ní ìṣípayá yẹn ara ìṣípayá la wà yìí wípé a wà ní ojú ọ̀nà àti ojú ẹ̀mí you know a ti wà nínú ẹ̀mí àti lójú inú àtọjú ìta a wà nínú ẹ̀mí pẹ̀lú ọ̀rọ̀ wípé àní kẹjẹ́ ká lọ sẹ́ẹ̀ àní níbi tá a dé yìí kò sí nǹkan kan tẹ̀lé àwọn tiẹ̀ ní kò wọ́n tiẹ̀ ní kò sí nǹkan kan tá lè sọ restructuring whatever-ing wọ́n láwọn tiẹ̀ ní interest wípé wọ́n nàìjíríà yẹn ni tó bá tẹ̀ jẹ́ pé òkè wọ́n láwọn fẹ́ ṣe restructuring fún wa ń sìn a máa sọ wípé òkè ẹ jáàmù pé nínú wa náà la máa máa rí wípé ẹ jẹ́ ká tiẹ̀ wò ó you know kí náà fẹ́ ṣe báwo náà ìfẹ́ ṣe bó tẹ̀ láwọn ò ní interest láti ẹ̀ ti ṣe anything ibi tẹ́ wà ẹ́ náà àti dé yín mọ́lẹ̀ dẹ̀ máa wà ń bẹ̀ náà nìyẹn ṣe rí pé ó yẹ ká kíra wa kú oríire àṣírí tó wá ń tún sìn wípé àwọn ẹni yìí kò sí agbára lọ́wọ́ wọn ọ̀n láṣẹ ọ̀n ní nǹkan kan ọ̀n ní gbogbo sí bó ṣe lè wù kó mọ ọ̀n ní nǹkan kan ah, ó mà ṣe o ó mà ṣe o ṣẹ̀rí ṣẹ̀rí pé ó ti yẹ ká gbẹ́nu dákẹ́ báyìí sìn àwọn gómìnà ọ̀dà sí àwọn ọba ọ̀dà sí àwọn ìjòyè ọ̀dà sí àléèyàn kankan sì yàtọ̀ sọ́lọ́run Ọlọ́run nìkan la ní torí pé kí ni àwọn ọba wa àtìjòyè wa kò sẹ́ni tó lẹ́nu mọ́ nínú wọn mo mọ̀ pé gbogbo wa pátápátá la ti rí pátápátá bọ̀ kó má dàbí wípé àìbá wọn sí níbẹ̀ òun la àìbá wọn dá sí ẹ jẹ́ ká lọ wò wá ẹ jẹ́ ká sáré wo fídíò yẹn gbogbo wa pátápátá la ti rí ó dẹ̀ ṣe ní láàánú ó bani lọ́kàn jẹ́ ó bá but kò ń ṣe ẹjọ́ sanwó sanwóolu nà torí pé kí ni àwọn ìjọ àwọn gómìnà kan tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti tó ti gbẹ̀yìn gbẹbọ jẹ́ àṣẹ́lẹ̀ làbò wá bá mẹ́ẹ̀sì tí sanwóolu náà tóun náà ṣe ní two years ago nípa ọ̀rọ̀ endsars ìjọba míì náà ń sìn tó bá débẹ̀ tí gọ́vnà míì náà bá débẹ̀ ń sìn òun náà sì máa máa kó nínú mẹ́sì yẹn tó bá ń ṣépè fún tibí náà ìmọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ àwọn èèyàn kan náà ló wà nídìí ìbàjẹ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Màgódò yẹn ara àwọn gọ́vnà náà dẹ̀ ni tó jẹ́ wípé kò sí òfin wà ní Nàìjíríà wọn ò lófin bródà mi àti sísà mi ṣófin wà nìyẹn ìlú tí òfin wà tẹ́ ẹ̀ lo òfin yẹn torí tí n bá sọ màá ní àná lófin nílùú yẹn sẹ̀ wọ́n máa ní òfin wà ẹ òkè òfin wà ṣán lò ó ìgbà tó fi wà tí ò ń lo òfin yẹn kí la máa gbé sí àkáǹtì wo la fẹ́ kọ sí brọ́dà mi àti sísà mi ẹjọ ẹ bá ẹ dá mi lóhùn o yes or no ṣọ́ lófin ṣé wọ́n ní òfin òfin tó jẹ́ pé olówó òun ló ní òfin ní nàìjíríà tó lówó bá mú ìyá ọlọ́sàn kan dénú sẹ́ẹ̀lì nsìn tó bá tiẹ̀ ní ẹ má béèrè nǹkan tó ṣe mi ò fẹ́ kẹ́ béèrè anything lọ́wọ́ ẹ̀ gba five hundred thousand yìí kò dẹ̀ ti mọ́lé mo kàn fẹ́ fi àjùlọ hàn ni wípé mo ti sọ fún pé tí n bá fẹ́ gbé mọ́tò kọjá kó má máa da èpo ọsàn ẹ̀ sílẹ̀ mo sọ fún bí ẹ̀mí jẹ́lẹ̀ kẹta mo dẹ̀ ti sọ fún pé mo máa gbé máa fún ní punishment five days ló máa fi wà lẹ́yìn kántà ẹ má ti mọ́nú sẹ́ẹ̀lì ẹ bá mi fi sẹ́yìn kántà ṣèlú tó lófin nìyẹn ìlú tá àti láàánú ara wa ìlú tọmọ kékeré tí ò ti láàánú àgbàlagbà tágbàlagbà ò láàánú ọmọ kékeré ọkọ ò láàánú ìyàwó ìyàwó ò láàánú ọkọ torí kí ló dẹ̀ fà torí pọ́fàtì náà ni torí máa ń sọ pé tó bá yẹ pé nǹkan wà gẹ́gẹ́ bó yẹ kó wà tí ò bá tiẹ̀ wá tó sẹ́ǹsì sì máa wà ọpọlọ máa wà díẹ̀ but most most nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àìmá you know ọpọlọgún ọpọlọ ò ṣiṣẹ́ déédéé ọpọlọ ò ṣiṣẹ́ déédéé ọpọlọ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ṣiṣẹ́ déédéé kò ṣiṣẹ́ bó yẹ kó ṣiṣẹ́ nàìjíríà mo ti rí everybody máa ń wà everybody máa oh you know inú máa ń bí wọn ni ara máa ń kan wọn ni tẹ́ńpà yẹn máa ń pọ̀ gbòòrò ọmọ ọlọ́sàn màmá tó bá sọ̀rọ̀ báyìí bí ìgbà tó jẹ́ pé ń data sí lára ni tọmọ kékeré tó bá fẹ́ bá gbàlagbà sọ̀rọ̀ bó bá lọ kó kàn lọ síbi tó ti fẹ́ lọ ra nǹkan báyìí bó sọ nǹkan kan báyìí ọkàn lè hàn ẹ́ gbogbo everybody kan kí ló fà á kí lè rò pó fà á ẹni tó wá rajà ó máa kanra mẹ́ni tó fẹ́ tajà fún ẹni tó wá ra tó ń fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀gan òun náà máa gbé mú báyìí nígbà ẹ́ ẹ́ ẹ́ lẹ́yìn yẹn ń kó tẹ́ bára ẹ lọ ẹ̀yin olórí kìíní kan yìí short everybody ó bá wo ó bá kí ló dé kí ló kí ló fà á wọn ò ronú dáadáa bóyá máa ní bóyá bíi seventy percent ìrònú yẹn kò kò bára lọ because ẹ wòye hours hours táwọn èèyàn ń sùn ní nàìjíríà ó rí bẹ́ẹ̀ nílùú òyìnbó bọ̀ tìlú òyìnbó pọ̀ tó bá dẹ̀ rẹni tó máa rí bẹ́ẹ̀ fún nílùú òyìnbó ìdí kan sídìí kejì ni tiẹ̀ ṣe jẹ́ torí bọ́rọ̀ lóyìnbó yìí ṣe wà ní sàwọn ẹlòmíì gan yìí ń ṣiṣẹ́ twenty two hours ẹlòmíì ń ṣiṣẹ́ nineteen hours ẹlòmíì ń ṣiṣẹ́ eighteen hours ó dẹ̀ ní reason tó máa lọ ó máa ní ní reason tòun ó lè nítorí pé òun sáré wówó jọ pé bóyá òun ò níwèé òun ò dẹ̀ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la ó dẹ̀ lè níwèé ẹgbà tóun ò níwèé kóun tètè fàṣẹ oṣù mẹ́fà kóun máa lọ ó ròyìn ti Israel ó ń fi tì nǹkan tó ń ṣẹlẹ̀ fáwọn ọmọ Nàìjíríà wa ní Israel àwọn ń ṣiṣẹ́ twenty two hours ní twenty four hours àwọn ẹlòmíì ń ṣiṣẹ́ eighteen hours àwọn ẹlòmíì ń ṣiṣẹ́ seventeen hours eh? nínú twenty four hours kéèyàn máa ní two hours two hours yẹn gan ẹlòmíì nínú wọn inú mọ inú mọ bus tó bá wọ̀ òun ló máa fi ti ṣe bírèkì ẹ̀ yẹn bìkan bóyá bíi iṣẹ́ bíi mẹ́ta ló ń lọ two hours tó níyẹn òun ló máa ti fi jẹun lórí ìrìn tó bá wá wà nínú bus tàbí tó wà nínú ibi tó ń lọ á wá set alarm ṣe wà pẹ̀lú mi á wá set alarm so that kó má lọ sùn gbàgbé bóyá ibi tó ń lọ yẹn thirty minutes ló máa fi wà nínú bus á ti wá set alarm sí twenty five minutes or twenty three minutes so that tó bá máa kú bí two minutes kó débi tó máa ti bọ́lẹ̀ nínú bọ́ọ̀sì òun ló máa alarm yẹn máa jí ah ó máa wá kúrò ń bẹ́ wá lọ sí toilet á sáré lọ freshen up A lọ sáré fọnu á sáré túnra ṣe tó wá jóbìnrin tó máa kàtíkè tó máa ṣe kinní kan á tún ṣe á tún múbẹ̀ á tún gba ibi iṣẹ́ mi lọ tó bá máa ọ̀fù ní bí ọjọ́ kan ọjọ́ méjì ó sáré lọ roúnjẹ sílé tó fẹ́ sè lẹ́yìn ọjọ́ kan ọjọ́ méjì yẹn ó tún ti bẹ̀rẹ̀ oní twenty two hours yẹn bẹ́ẹ̀ ẹ ní irọ́ ni mo pa ẹ sọ wípé irọ́ ni mo pa mo ní prove ẹ̀ lọ́wọ́ èèyàn bíi mẹ́ta ọ mẹ́rin ló kú ní last month nínú àwọn èèyàn wa ẹ mọ̀ pé àwọn ọmọ yíbò wọ́n pọ̀ ńbẹ̀ yẹn nínú àwọn èèyàn wa tán wà ńbẹ̀ òun ni ẹni tó ara kan ni ara kan wọ̀bọ́ yẹn tó bọ́ síta tó ṣe live program lórí ọ̀rọ̀ tí mò ń sọ fún yín yìí mo save ó wà lórí fóònù tara kan tó sunkún wípé kí ni ayé ọmọ nàìjíríà tẹ wà níbí bẹ́ẹ̀ ẹ rọra kí ló dé ẹ dẹ̀ máa kọ́lé náà ní nàìjíríà ẹlòmíì ló máa lò ó ẹ máa fẹ́yàwó sí nàìjíríà ẹlòmíì ló máa yín bá sùn ẹ ẹbí mọ sí nàìjíríà gan pàápàá gan ọmọ gan ọmọ dádì ẹ gan kí ló dé tó ń sọ̀rọ̀ pẹ̀lú kanra ti kanra ti kanra ibi tá a bára wa lélẹyìí o ibi tí gbogbo àwọn gọ́vnà ìjọba àwọn ìjẹnirun yẹn ibi tó bá wa dé òun ni gbogbo irú àwọn nǹkan báyìí wọ́n ti gbẹ̀yìn gbẹbọjẹ wọ́n ti wọ́n ti lọ gba bribe gọ́vnà tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti lọ gba bribe lọ́wọ́ àwọn kan òun ló ń ṣe gba ilẹ̀ lọ́wọ́ àwọn tí ó jẹ́ pé àwọn ẹlòmíì ló nílẹ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ tún gbà tán tún tà tán ṣàṣe bákanbákan ní àwọn èèyàn wá sọ wípé ẹni tó rán wá síbẹ̀ yẹn ó yẹ kó nà án lóògùn oògùn wo lè fẹ́ nà án tó bá jọmọ yín gán tó bá jẹ́gbọ́n yín gán ṣé torí pé kò sọ nǹkan tí kò gba nǹkan tí gọ́vnà tó tó sọ ìbọn rán wá láti ibì kan ni tí gómìnà bá tó gómìnà ni ó yẹ kó mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ nínú kí tó bá respect gómìnà yín torí mo rí lórí gúrùpù bíi méjì kan tó ní ẹ ẹ àwọn ó yẹ kán tiẹ̀ ó yẹ kán jẹ́wọ́ pé ó wá tó ń wá sẹ́kọ̀ọ́ tẹ́bá láṣẹ lẹ́kọ̀ọ́ <laughs> tẹ́bá láṣẹ lẹ́niwẹ̀ẹ́ báwọn ni wàá tọ́jú yín mọ́lẹ̀ náà wọn ni wàá tójú yín mọ́lẹ̀ náà ẹ ṣe máa ṣe pé fẹ́ lọ máa ṣe oògùn kà sí èèyàn tó ṣe tó iṣẹ́ iṣẹ́ ẹ̀ ló ibi iṣẹ́ ẹ̀ ló wà ibi iṣẹ́ ẹ̀ ló wà ní àkókò yẹn bẹ̀rẹ̀ ó ti dọ̀gá méjì tó wà nínú ọkọ̀ ọ̀gá tó rán wá láti ọ̀hún òun ló yìn ṣe rákàdédè fún ẹni tó dẹ̀ wá wájú ẹ̀ náà ó dẹ̀ fún ní respect tiẹ̀ náà wípé wẹ́ òun ò wá látọ̀run òun ò jábọ́ àwọn èèyàn ló rán òun wá i'm very very sorry òun ò dẹ̀ lè pè wọ́n tí wọ́n bá fẹ́ pè wọ́n ìwọ lọ pè wọ́n ìṣó sísí fíìmù ni èèyàn lè wo tán láéláé ẹ jẹ́ ká wo fíìmù yẹn a lè wo tán <laughs> pẹ̀lú tọwọ́tọwọ́ ní àwọn pípù yìí ló fà á ìjọba tó wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé mo pọ́n wo màgòjò ń wo àwọn ibì kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá jẹ́ àwọn tí hàn lẹ́nu ẹ wo bọ́n ṣe máa ń wọlé káàkiri ní Lagos state yẹn including Ogun state as well tó bá láwọn fẹ́ ṣe ọ̀nà rádaràda ọ̀nà játijáti ọ̀nà òṣì ọ̀nà tó jẹ́ pé ẹ wo ètàn wo ní ọ̀nà bóyá láti lọ sọ́nà Abẹ́òkúta ọ̀ lọ sọ́nà bìkan ọkàn wo ọ̀nà Ifọ̀ tàbí nǹkan kan láti bíi four years ńsìn ẹlòmíì ilé méjì mẹ́ta ló níbẹ̀ wọ́n dẹ̀ wo gbogbo ilé yẹn wọ́n wá ṣe anything síbẹ̀ wọ́n dá dúró síbẹ̀ ni àwọn apanijayé àwọn apanilẹ́kúnjayé ni gbogbo àwọn pípù yẹn ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká ti ọ ní bí kinní kan ò gbè wá ẹ jẹ́ ká tún lọ dánbò mi wò by the time tá a bá wà ní yorùbá nation ẹ tó bá wá rí báyìí ẹ ó yẹ kó wá máa pe àwọn màláìkà àwọn angel jubril kó bẹ̀rẹ̀ sí ní máa sọ òkúta iná láti ọ̀run sórí everybody ni tí ó bá padà tó bá tún rí báyìí tó bá dé pé the same thing bí nàìjíríà ṣe rí tí ò dẹ̀ lè rí bẹ́ẹ̀ láéláé torí pé kí ni ẹ wo èjì bàbá búbù ẹ wo èjì bàbá Tinubu ẹ wo èjì bàbá Ọbásanjọ́ ẹ wo èjì eh, kí lorúkọ ẹ àwọn wo ló tún kù ń bẹ àwọn wo làwọn bàbá bàbá yẹn àwọn bàbá bàbá yìí àwọn ti wà ní seventies eighties ti wà nínú wọn àmọ́ ẹgbẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe nǹkan kan ẹlòmíì bàbá ẹ̀ ló bí ìyá ẹ̀ ló bí bó ìmọ̀ máa wùwà ọmọ àlè it doesn't matter kò ń ṣe gbogbo ẹni tó bá jẹ́ pé ẹ̀wọ̀n lọ gbóyìn ẹ̀wá láti ta òun nìkan lọ́mọ àlè torí ẹ̀ ló máa jẹ́ pé ọlọ́run má jẹ́ ká fi ká fi ọ̀tá ṣe ìyàwó ká má fi ọ̀tá wa ṣe ọkọ bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ká bá máa gbàdúrà sọ́dọ̀ ọlọ́run náà ọmọ wa náà ká má bí ẹni tó máa jẹ́ ọ̀tá fún wa fi ṣe ọmọ bóyá jẹ́ nìyẹn pé táwọn tó bá tiẹ̀ wà láyé ìsìn tó bá táwọn náà bóyá forties fifties táwọn náà bá máa ṣe á lè wá lọ títí ká má rí ọmọ àlè nínú wọn but still yet kò lè dàbí irú àwọn bàbá bàbá bàbá bàbá yìí tó jẹ́ pé àwọn ṣàkànfẹ́ bàjẹ́ ni pé kò sí much time fún ọmọ láti lò àwọn òde ọ̀ràn bá ń sọ̀rọ̀ legacy tàbí nǹkan kan tó bá máa burú kó burú tó bá dẹ̀ máa bàjẹ́ kó bàjẹ́ ni ó bà gbogbo everything jẹ́ ẹ jọ̀ọ́ ẹ list ẹ fún mi nǹkan tó ń ti bàjẹ́ nílẹ̀ Yorùbá yẹn ẹ kàn jẹ́ ká list nǹkan tó ń bàjẹ́ nílẹ̀ Yorùbá ó bà everything tẹ́ bá ti gbọ́ everything ó bà culture wa jẹ́ ó bà mi mọ nǹkan mi mọ nǹkan náà mi mọ nǹkan náà mi mọ nǹkan náà kò sí a ní history a ní go nothing nothing. ó dábẹ́ fún wọn ó dùn mọ́ wọn nínú alómi odò kì í ṣàn kó bojú ẹ̀ òun lọ́rọ́ wá sẹ̀ ọ̀rọ̀ wa ò wọ̀ ìṣe wa ò jọ rí bákan náà àfi ká padà ká wá wò ó ṣé ó máa rí bẹ́ẹ̀ tàbí kó ó lè take time o Rome is not built in a day gbogbo ẹ̀yin tẹ́ ń wò pé ibo náà máa ti bẹ̀rẹ̀ àwọn tó ń ṣe irú ẹ̀ ibo náà ti bẹ̀rẹ̀ ṣáwàlà ọkọ̀ fẹ́ dá dúró ni it's no easy lóòótọ́ good fine bọ́ àwọn tó ń ṣe irú ẹ̀ ṣé hàn rí ṣe ni ẹ má máa jẹ́ ká ẹ̀ ẹ̀ àwọn ló fẹ́ ṣe ta ló fẹ́ jẹ olórí ta ló fẹ́ ṣe kinní kan kinní kan ṣé ká ṣáà wà báyìí because ẹni yìí má ṣì dájú ọ̀la lọ ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà ẹ̀yin tẹ́ wà ẹ̀yin ẹ̀yin ọmọlúwàbí ẹ̀yin ọmọlúwàbí tẹ́ wà nílẹ̀ nàìjíríà ẹni mò ń sọ o ṣé ẹ mọ̀ wípé èyí tẹ́ ṣì wà yìí nsìn ó sì tún da ju two thousand and twenty three lọ torí pé kí ni ẹ ti rí january two thousand and twenty one ẹ eh, twenty two tẹ́rù dẹ̀ ṣe ń bá ọ̀pọ̀lọpọ̀ everybody káwọ́ máyà ni everybody everything is okay Ah, kí ló ṣẹlẹ̀ ṣọ́ọ̀fì nǹkan gbá àwọn èèyàn lórí ní nàìjíríà ni ah, kò yé mi o kò tiẹ̀ yé èèyàn bóyá ó fi nǹkan gbá wọn ọ̀dọ́nà bàbá kan sọ bàbá kan ṣe interview fún bàbá kan wọ́n ní gbogbo àwọn olóṣèlú yẹn náà gbogbo nǹkan tó máa ń pín yẹn wọ́n ti máa ń ní àwọn nǹkan kan tó máa ń ṣe sínú ẹ̀ bí ìgbà tó ti kó yé everybody ní bí ìgbà tó ti kó brain everybody ní omi wọn iyọ̀ wọn orí títì gan wọn láti rìn torí orí títì wọn láti rìn ní nàìjíríà o hmm? àwọn ò sínwín èmi náà máa máa lo máa máa lo ohun bàbá bàbá gbogbo ọba ọba nàìjíríà <laughs> ọba àgbáyé gbogbo àwọn òsínwìn yìí ló mọ̀ ó mọ̀ wípé ilẹ̀ torí tó o bá tẹ̀lẹ̀ dáadáa ní nàìjíríà ó máa bọ́ sínú kọ́tà ìwọ́de ló máa níṣòro ẹ ha máa kọjá láwọn bòmíì báyìí máa dẹ̀ wo bí gbàjẹ́ pé ẹlòmíì tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ó máa rò pé bóyá òun ṣègbéraga àwọn tó wà ń lo òyìnbó yìí náà lè sọ sí nǹkan tí mò ń sọ yìí tó bá lọ sí nàìjíríà tí nǹkan kan bá ń ṣe ẹ́ wàá ti gbàgbéra wípé ibẹ̀ yẹn náà bí ẹ sí kò ń ṣe pé o fi ṣègbéraga kó kàn ṣàdédé rìn kọjá níbì kan kó bọ́lẹ̀ nínú mọ́tò wá wá rí kòtò irin yẹn á ṣe báyìí kòtò yẹn á jìnà kó wá jẹ́ lóru ni kó jẹ́ lálẹ́ ni ẹni tí ó máa ó yẹ wá sọ fún mi gbogbo nǹkan náà fi gbogbo ẹ̀ pátápátá everybody dẹ̀ fọwọ́ lẹ́rọ wọ́n dẹ̀ ń wò wọ́n dẹ̀ ń wò. ẹ gàrí wọn ẹ̀wà wọn ráìsì wọn oníkàlùkù ah wọ́n kí ló ṣé kóyèkóyè náà fi kóyè wọn lọ ní ìlú ìlú Nàìjíríà yẹn ni bìkọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ jẹ́ àwa tá wà ní diaspora nìkan ló yẹ ká máa pariwo kí ló kan àwa kí ló kan wá gangan nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò máa ní burúburú kí bàbá ló dọwọ́ ọmọ òun lọ́hùn-ún tàbí ṣé bọ́n ṣe ń sọ nìyẹn ẹ jẹ́ kí n rí yẹ̀ sọ náà tó bá jẹ́ bọ́n ṣe ń sọ nìyẹn kò ní burú títí kí bàbá sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn ó dàbí pé mo sọ dáadáa kò ní burú títí tí kí bàbá sọ pé ó di ọwọ́ ọmọ òun lọ́rùn kò àwa tá a wà nílùú òyìnbó kò kò sí ní one percent nínú wa kò sí bó ṣe lè burú kun tó tó máa wá ní one percent one percent mo sọ kò ní tó yẹn o wípé ẹjọ́ ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà ẹ bá òun send fifty thousand tó bá tún di next month kó tún ní ẹ bá òun send twenty thousand ẹ tó bá tún di next month ẹjọ́ nǹkan à ẹ pé wálé o ẹ tètè pé wálé ni o ẹ pé wálé ni torí pé kí ni oúnjẹ ọ̀fẹ́ wà nílùú òyìnbó kódà gan aṣọ ọ̀fẹ́ wà aṣọ aṣọ ọ̀fẹ́ ó wà tó bá lọ sí àwọn churches gan ẹ tó bá lọ bá reference wọn ń bẹ wípé ìṣòro oúnjẹ ló ní I'll sort it out àwọn ògbàdá mẹ́wàá irú irú ètẹ̀yìn gbà ní Áfíríkà tẹ̀yìn gbà ní Nàìjíríà ìjọba ń sanwó oṣù fún wọn ni àwọn ọba tó ń sanwó oṣù fún àwọn pásítọ̀ ìlú òyìnbó àwọn òyìnbó mò ń sọ o ó ń sanwó oṣù fún wọn ni àwọn ò de ìdá mẹ́wàá ìdá mẹ́wàá tó bá dá fún wọn bẹ̀ àwọn fi ń ṣe ṣáríìtì ni kò dé sí àyè débi wípé o kàn máa ṣàdédé lọ máa kọ́ ṣọ́ọ̀ṣì o kàn máa ṣàdédé lọ máa kọ́ mọ́ṣáláṣí o kàn ṣàdédé lọ máa kọ́ nǹkan tó bá wù ẹ́ sí anywhere a ní àwa ayé ìsinyìí la lè fi enough is enough omi gàrí is a water sí ọ̀rọ̀ yìí ká continue báyìí wípé nàìjíríà ṣe ẹ máa pín ni oníkálukú máa lọ ni àwa ọmọlúwàbí a máa dá dúró ní sẹ tí ògo bá ń jẹ ti Ọlọ́run a máa dá dúró ní sẹ ìyẹn lè má fi mọ̀ wípé díẹ̀ ní Tàlàbà nínú ìbejì bọ́ sí iye tó tún kàn wá ó kàn wá ó tún kàn wá ta tún wà ń lo òyìnbó ẹ máa ní kí n ṣí kí n wò ṣé ṣíkàwò náà máa ń pè ṣíkàwò tàbí ṣí kí n wò kí n you know àwọn tá a wà nílùú òyìnbó tó fi kàn wá ni wípé àwọn ẹlòmíín wà ń bíbá yìí ń sìn wọn wá bá ọmọ wọn tọ́ ọmọ ni wọn kàn pé wọn wá ní pé mom ẹ wá bá mi mo bímọ ẹ wá bá mi tọ́jú ọmọ ìyá takú kò lọ ìyá ń sunkún sí ọmọ ẹ lọ́rùn níṣẹ pé ah six months ló ní ìlò irọ́ ló pa ó ní ṣe báyìí fún mi sẹ ó ní ṣe báyìí fún mi sẹ kò possible ni jẹ́ ń lo oṣù mẹ́fà sí i ọ̀run mú oorun inú náà nílùú yẹn ha má ṣe báyìí ó dẹ̀ jẹ́ wípé ní ayé ìgbà kan àwọn èèyàn ò lè dúró nílùú òyìnbó oṣù mẹ́fà kó sáré ṣe bísínẹsì kan padà lọ sí nàìjíríà ni kó wá faṣẹ́ níbí ó kó aṣọ wá kó kó àwọn nǹkan kan wá àwọn nǹkan tó ń lọ rà ní Switzerland èyí tó bá tún tà tán lórí igba àwọn gan abẹ́lòmíì máa lọ rajà ní Switzerland tó máa wá tà fáwọn ará London you know torí patí torí you know nígbàtí nígbàtí ọṣà mọ̀ kárì ni gbogbo ìtawà Yorùbá ta máa ń ṣe tó dẹ̀ máa fa gbogbo bísínẹ́sì yẹn pápápá tó máa tún faṣẹ́ bí oṣù bíi mẹ́ta àwọn tó bá mọ àwọn tó ń ṣe nǹkan tí mò ń sọ yìí nígbà yẹn wọ́n máa máa wọ́n máa wọ́n máa máa sọ pé yes àwọn mọ̀ nípa nǹkan bó ṣe tó máa padà lọ nàìjíríà bó ní ayé tá a wà yìí nsìn bó ṣe ń yọ ọrùkù tó ń gbóná tó ń ṣe gbogbo ẹ̀ bàbá etí something ó fẹ́ sá kúrò ní nàìjíríà kò dé kún àwọn pípù yìí ẹ ṣáà gbọ́ odindi bóyá gọ́vnà whatever tó jẹ́ wọ́n láwọn èèyàn àwọn doctors wọ́n lọ sí Dubai àwọn di Dubai wá ń fún àwọn Saudi Arabia wọ́n wá ń fún wọn ní visa wípé kí wọ́n wá ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ó sọ pé kí wọ́n máa lọ minister of minister of health tán gbé síbẹ̀ ó ní kí wọ́n máa lọ ah, ó ní ìgbà tóun náà ń ṣe kinní kan ó ní ìgbà tóun lọ sí Amẹ́ríkà ọ̀rẹ́ òun kan ó lọ ṣiṣẹ́ ó padà wá sí Nàìjíríà tó wá dálé iṣẹ́ sílẹ̀ ni kó máa lọ kó máa bẹ̀ wọ́n ah, ah. Ah! Ah! ẹ jẹ́ ká wo fídíò yẹn náà order from above ẹ jẹ́ ká wo order from above a ti wo tẹ́lẹ̀ náà bó ẹ jẹ́ àtúntò wò torí sísí fíìmù ni kò lè tán láéláé orúkọ ẹ ò ní parun ètò ìṣẹ̀lẹ̀ yìí kò ní parun ó máa wà nínú ìtàn. And I'm the chief security officer, and that you don't have any business being in my state right now, and that I want you to disengage forthwith from here. No, wait, Thank you very I'm much. Very, very sir. I'm very sorry. I'm not here on my own orders. That's why I'm asking you I'm to make here. a phone call and tell them your superior that I'm here standing in front of you. I'm here. Phone call. Thank you, sir. I'm here on instruction of person, Pesojoro Police to the AGS, sir. And that is why I'm here. I'm too small or too low to call them. Your Excellency, sir. With due respect, sir. You can call them directly, sir. So that they will ask us to leave. So Inspector General of Police asked you to come. I'm here on instruction of Inspector General Police to the AGF. Attorney General of the Federation. I have spoken to the Attorney General at this oh, moment, okay. so he's not aware that you are here. Well, we are expecting the call that we should disengage. That's what I'm saying to you. Yes, sir. Because when I make the phone call, it will be tougher. If you can call and say that the governor is here in front of you, what should you do? Uh, it is not my duty to call because I'm too low to do that, sir. If you call, so where are your men? My men are here. They are all over the estate. How many men do you have I have several of them. What number? I, cannot precisely tell you the number. So now, even sir. if anything happens to your men, you don't even know the number of men. I know the number of my men I have so here. what is the number? We sought for some some other people to join what us now. What is the number that you have here? I'm sorry, sir, Your Excellency. So you cannot even do an head count for of the, the number you For brought. the security purpose, I cannot say this is the figure, sir. So you don't know the number of men. I know the number, but for security purpose, I cannot say this is the figure, sir. So you know I'm the one talking to you. Yes, you sir. You're an assistant. Assistant. What what is you? I'm a, a chief superintendent of police. Oh, CSP. Yes, sir. Okay, right. So, pressman, don't worry. I'll make two phone calls, right? One to the Inspector General of Police and one to the oh my um, God. Um, um, Attorney General of Police, Attorney Inspector of the Federation. I have spoken to with him this morning, and he says he knows nothing about the fact that they are still here. Very illegal operation. They have absolutely nothing, and I'm the Chief Security of the State. Not even with my the Inspector General wrote me And before I say, Jack Robinson is men higher, they are not from the Lagos State Police Command. You like you have said, right? They are not from Lagos State Police Command. It says it's coming from Abuja. And, and I don't know what other interest do they have beyond above, just sir. keeping peace of this of the country. This is above, not an, an, an, expectation that I will expect for them to keep above, peace because they don't have any business here at all. Yeah, Uh, the case is between the sure? state government and I'm this governor standing in are front you of you, sure? not with my residents. Oh, These exactly. are my residents that have been Oh, your residents. There is a particular letter. There is a letter submitted to your office, and I have the copy here. And the commissioner of police, the commissioner of police, let Lagos take Command. I have since written back to your inspector general of police. The same letter you are talking yes, about. I have copy, yes, I have since written back. If your boss hasn't given you, I have since oh, written back to him Thank on you, that sir. letter you are Thank saying. You, sir. So you have one leg, you don't have the other leg. And that's why I'm asking how many men you don't you have it. You say you don't know. I know, so I know the number. But for security purposes, I will not say it. And I'm asking you, sir. And I'm asking you that if you make a phone call. You refuse to make a phone call. I will make a phone call, right? And I'm sure they'll give you the order. Thank you, sir. Why I'm asking you to know your men is that I want to be sure that every man you brought into this estate you can account for and you can take them out of this place before we have a complete breakdown of law and order. And you'll be taking responsible for Thank it. Thank you, sir. Full responsibility you'll be taking for it. Thank you, Gentlemen, sir. Gentlemen, give me five minutes. I'll make those two phone calls. Thank you. ṣe ṣé ti rí wípé òkò tí kinní kan bá sọ mọ́ ni òun ni kinní kan ṣe kinní kan ṣé rí ibi tí gbogbo ẹ̀ lọ báyìí sìn ṣé rí wípé a lè sọ wípé lóòótọ́ lóòótọ́ ń gbà yẹn náà ọ̀n jẹ́ kí gọ́vnà Ṣèyí Mákindé kò mọ̀ wípé ó ń bọ̀ nílé ṣe Sunday Ìgbòho ìyẹn lè máa fi rí sìn wípé nǹkan tí à ń sọ gbogbo ẹ̀ ni Ọlọ́run ti fi jẹ́ kó kó ṣojú èmi àti yín wípé kò sí àṣẹ kankan lọ́wọ́ ẹni ọba ìjòyè baálẹ̀ um um governors wọn ò ní àṣẹ kankan mọ́ torí pé kí ni ẹ máa rí wípé nísìnyìí o wọn ò ní jáde láti sọ anything pẹ̀lú gbogbo nǹkan yìí kàn debunk ẹ̀ you know kàn jọ fà á kí gbogbo ayé rí wípé yes àwọn people wọn ò ní torí pé kí ni wọ́n yìí máa máa ṣe wípé bàbá wa Tinubu ó máa débẹ̀ ẹ ṣáà jẹ́ kó débẹ̀ ẹ má bá wọn jà o ẹ má bá wọn jà a ní kó lọ kó lọ ló ń gbẹ̀yìn bọ̀ ìbọ̀ ìta ìbáwọn náà ṣe máa ń sọ àfi ká lọ ni o àfi ká pín ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbàdúrà tẹ́ ẹ̀ gòjì nínú àdúrà ṣíṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ẹ má sùn o ẹ má sùn o ọba ò láṣẹ o ìjòyè ò láṣẹ o àwa ara wa lọ́lọ́run ti sọ ọdọ ọmọ ìyá ara wa báyìí àti Ọlọ́run tó ṣẹ̀dá wa òun nìkan ló kù wá kú o bọ̀ bàbá máa ṣe ṣe afinimọ̀nà ni ọlọ́run afinimọ̀nà ni but still yet gbogbo nǹkan ló ní ìwọ̀ntúnwọ̀nsì èyí tó bá yẹ kẹ́ ẹ dúró fún tó bá yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ fún ní nàìjíríà táìmì ti tó àkókò ti tó àkókò ti tó àkókò tó àwọn pípù yìí tó bá rí èèyàn irú àwọn èèyàn tó ń jáde ní màgòjò yẹn báwo lọ́n ṣe jáde wọ́n ṣe meeting by one way or the other ni tá a bá rírú àwọn ti màgòdò yẹn tá a bá rí ní ìkòròdú tá a bá rí ní Ògùn state tá a bá kí wọ́n darapọ̀ bẹ́ẹ̀ yẹn sẹ wípé ìjọba Buhari eléyìí òkùnkùn ṣe pé bóyá ọ̀rọ̀ tó gate àwọn go ò ní fẹ́ ṣe nǹkan tó ṣẹlẹ̀ fún wọn pẹ̀lú ọ̀rọ̀ endsars yẹn ibẹ̀ yẹn lẹ máa fi wò ó torí àwọn gan ò tí ì mọ ibi tí kéèsì yẹn ibi tó máa forí pọ́n sí eléyìí dẹ̀ yàtọ̀ social media ti jẹ́ kí gbogbo ẹ̀ kó hàn fáráyé rí gbogbo nǹkan tó ń bò wọ́n ti mọ̀ àwọn náà ń ṣọṣe ni àwọn náà ra ń ṣe pẹ̀lú pẹ̀lú ọgbọ́n òun ló kù ń sìn eléyìí yàtọ̀ ẹ máa rí time tá a wà ó yàtọ̀ sígbà tí ọba bàbá wa MKO Abíọ́lá tó bá jẹ́ pé social media wà báyìí ńgbà yẹn náà ni a ní kò ní ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ but ó máa tú ó máa tún ṣe kínní ju gbogbo nǹkan tó nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn lọ torí ẹ brọ́dà mi àti sísà mi lórí ebi tá a fẹ́ dúró sí ni ẹ má jẹ́ ká tanra wa ẹ̀yin ará nàìjíríà ẹ kú ìfaradà ẹ kú ìfaragbà hmm, ẹ kú ìfaragbà sísí fíìmù lọ́rọ̀ yín òun lè ń wòye especially ẹ̀yin tẹ́tú sọ wípé wọ́n nàìjíríà lẹ́wà ìgbà wo ló ní ọmọ máa kún epo yín ẹ kú oríire o ẹ kú palẹ̀mọ́ ẹ o wọn fowó kún gàrí ẹ sọ̀rọ̀ wọn fowó kún epo ẹ sọ̀rọ̀ wọn fowó kún ẹ kò sí hospital ẹ sọ̀rọ̀ kò sí nǹkan kan everybody kàn ń wò in short wẹ́ gbogbo èyí tá à ń ṣe yìí ṣá à ń ṣe torí ara wa nítorí nǹkan kan òun la ṣe máa ń ṣe nǹkan kan òun ló kù ń sìn because àwa tí a wà ní òkè òkun náà tá à ń pariwo yìí ohun àwa náà bọ̀ tó bá yẹ pé a fi ọwọ́ sowọ́ pọ̀ a tí a máa tí a máa jẹra wa lẹ́yìn ẹsẹ̀ tá a máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun wípé ta ló rán wọn iṣẹ́ ẹ ṣé ṣé ó kàn wọ́n ni ẹ̀yin náà ẹ mọ̀ pé ẹ fẹ́ ṣe ẹ máa bọ̀ ní nàìjíríà gbogbo wa pátápátá tá bá fọwọ́ sowọ́ pọ̀ àwọn pípù ìmáàmù bọ àwọn kan ń sọ pé àwọn ìjọba gan sọ pé ẹ̀yin tẹ́ wà níta lẹ ń pariwo àwọn èèyàn tó wà ní nàìjíríà ọ̀hún sọ wípé yà ń jà wọn ọ̀hún complain kí ló wá ń kan ẹ̀yin tẹ́ wà nídìí àti kí ló ń kan yín lára kí ni problem ẹ̀yin pípù ìgànnà a máa tó máa ní kí eh, kí facebook or whatever kọ́ máa gba kọ́ máa gba tax lọ́wọ́ yín bíkọ́ àwọn àwọn ọmọ nǹkan tó kàn yín torí pé kí ni everybody ó fọwọ́ lẹ́rọ́ tó ń wò ṣe ni torí pé àwọn tó ń lẹ́nu àwọn náà wà ní màgódò ni o ṣé mo ẹpọn ti wó pàtì kan ní màgódò tẹ́lẹ̀tẹ́lẹ̀ fídíò yẹn ẹ jẹ́ kí a wo ẹ jẹ́ ká sáré wo fídíò yẹn engineer a máa tó mú gbogbo nǹkan wá sópin nsìn. wẹ́ tábà rí ẹni tó bá fẹ́ ṣe ìwádìí lè gbà pọ̀ èèyàn kan èèyàn méjì o lẹ́yìn náà bá fẹ́ dá sí o tó wọ́n dàbí wípé bóyá mi ò ṣe ojú òpó sílẹ̀ o tábà rí ẹni tó bá fẹ́ pè wá lè gbà pọ̀ èèyàn kan tàbí èèyàn méjì o now ẹ jẹ́ ká nigeria this is totally rubbish how can this man in nigeria how are they oppressing the poor in nigeria just look at what they did just came here to do here yesterday this is gateway this is gateway estate in magodo they, they, they, some people group themselves all together. They now come here, come and demolish our house when we have already left the house to our various work, workplaces. They just came, we didn't even know who, who gave them the authority to come and demolish it. They said they give us seven queens, seven days quick notice to vacate here. The land that we bought with our own, own money, we bought it with our own money, we suffer to build this place. Somebody just come from, from, from nowhere. They just go with police, with soldier, or no soldier, or no police, all our property. Now we don't have anywhere to stay. We are going not sleeping inside this bush tonight. We are sleeping inside this bush. There are so many reptiles, so many animals inside this bush. There's no, they all Nigeria. I said, I love I'm a Nigeria. Is it because you are not rich? I'm a Nigeria. Is it because you don't have a lawyer to stand for us? Why? Why would they? Why would they? Stuff like this. I said, no, madam. Are we not? Are we not? Are we not? Are we not a woman? being like all these rich, rich people? Wọ́n láwọn ọ̀fẹ́ wa. Wọ́n láwọn ọ̀fẹ́ wa. Anybody that can stand for us. Anybody that can go stand for us. Anybody that can go stand for us. To destroy someone property. To destroy our property. We don't have any way to go. We don't have any to go. We don't have any to terminate. We are not living here. We are not living here. until We see the person that is responsible for this. If the life if I come like 10,000 soldiers, we are not leaving this place. You don't understand. We will not leave this place until the pay for everyone that We are not living here. We I did come to have blood, when we have soldiers next year, we are not moving anywhere. No. Ṣe rí ṣẹ́rí bí láì bó ṣe rí ṣẹ́rí bí ṣe ń continue eh, number to call engineer okay number láti call òun ló wà ń bẹ̀ yẹn o ẹ má bínú mo ti rí miss call bọ́ fóònù mi wà ní silent ẹ má bínú ẹni tó bá ti pè ẹ má bínú èmi mo ní kàn pè mí owó ojú nǹkan tá a fẹ́ fi gba call tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má bínú mo ti rí miss call ẹ má bínú ẹni tó ti pè wọlé kò yẹ yín sìn tí nǹkan bá jẹ tó bá wà bó yẹ kó wà ilé tí ò bá ah short ìyá máa ń já àwọn èèyàn o ṣé bóyá máa máa lọ leléyìí ẹ̀yin bródà mi ẹ̀yin sísítà mi ṣé bá ṣe yàn ká sọ pé bá ṣe yàn ti wà leléyìí ní nílé ayé ah ó mà ṣe ní láàánú o ó mà ṣe ní láàánú o ẹ wo àwọn màgódò yẹn wọn làwọn gba sí òfò lórí ilẹ̀ yẹn ilẹ̀ tẹ́tí wá gba sí òfò àṣẹ báwo ló ṣe rí sí òfò fún wọn wọn lọ ti gbéra wọn lọ sí kóòtù wọn ṣàlù ẹsẹ̀ wọn wé ọdí ó da ìkan ṣàṣe kan àwọn tó dẹ̀ ní àwọn tó ní àṣẹ ń bẹ àwọn làwọn tó fẹ́ wá wó ilé yẹn o àwọn tó gba ilẹ̀ yẹn àwọn tó jẹ̀bi tó gbalẹ̀ tó talẹ̀ fáwọn kìíní àwọn náà ní ẹ̀bi o ṣe rí àwọn tó láwọn fẹ́ wá wo lọ́wọ́lọ́wọ́ tó gbèyàn síbẹ̀ àwọn náà ní ilẹ̀ wọn o àwọn náà ní ilẹ̀ yẹn o torí kí ni ibi tí àwọn ìjọba yẹn àwọn governors yẹn àwọn short àǹfààní ọlọ́run nìkan ọ̀wà àyàfi káàánú ọlọ́run kó lè wá bá because there's no ẹ wo gbogbo nǹkan tó ń ṣe fáwọn mẹ̀kúnnù ní nàìjíríà ẹ worú àwọn ìyá tó ń sunkún tó ń lọgun tó ń gbéra sánlẹ̀ yìí ẹlòmíín nínú wọn aṣọ ló ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ẹ máa bẹ̀rẹ̀ sí ní máa kiri pure water ń sìn òun gan náà máa wá lọ wá ṣọ́ọ̀bù kan ó máa lọ wá ṣọ́ọ̀bù kan níbì kan tó máa máa tó máa máa tó máa máa ta tó máa máa gbà àgbàwọ̀ tàbí báwo ló ṣe máa ń pè tó máa máa tó tó máa máa ta róbó tó máa máa ta nǹkan kéékèèké kan bẹ́ẹ̀ ni wẹ́ àfikọ́ lòun kó ṣàánú fún wa o adé láti ṣàánú ara wa ni o aláti ṣàánú ara wa ni kọ́lọ́hún kó ṣe dáadáa fún wa Brother, mi àti sísá mi ẹ̀yin tí ẹ báyìí ti ṣe ètò yìí please ẹ jẹ́ ká ṣe ẹ̀. a padà sẹ́yìn o ẹ bá wa tàìpẹ̀ síbẹ̀ yorùbá nation no going back a padà sẹ́yìn rárá rárá àmọ̀gbà tó máa jẹ́ o àmọ̀gbà tó máa jẹ́ but à ń bẹ lọ́hùn wípé kó má pẹ́ kó má jìnà kó má pẹ́ kó má jìnà gbogbo bọ́n ṣe sọ àwọn ará nàìjíríà dà ọ̀n lè wo program wọn ò lè wo program tó tó pé one hour wọn ò lè lómìn nínú púpọ̀ nínú wọn eighty percent ò lè wo program thirty minutes torí bó ló ti fẹ́ rówó ra dátà ẹlòmíín wà nínú ààrẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation bí ìgbà kó jẹ́ pé kó jẹ́ alẹ́ alẹ́ alẹ́ alẹ́ yìí ni bí ìgbà kó jẹ́ pé àárọ̀ làárọ̀ làárọ̀ làbá ìtorí ìnira ni bọ àwọn kan wà tó jẹ́ wípé wọn kẹ bìkọ́sọ́ wọn wò wípé àfogun ò bọ́n fógun àwọn kan dẹ̀ wà nínú ogun ọ̀n rí jẹ ọ̀n rí mu ó dẹ̀ à mo rí fídíò kan kúlíkúlí àti gàrí òun ló serve ní patí yẹn tẹ́ bá rí bí àwọn èèyàn ṣe ń rọ̀ṣì kúlíkúlí àti gàrí jẹ bọ́dà mi àti sísá mi eléyìí pọ̀ o hello sir. ẹ kálẹ́ sà ṣàlàfíà lè wà sà ẹ ra sà. ẹ kú ètò náà o. iye sà ọlọ́run ló ń tẹ sà ẹ ra sà. àgọ́ àlàjọ ọdún àwa nìyẹn mi wá ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sà. àmì o àti ẹ̀gbọ́n kankan mọ́ nípa ọ̀rọ̀ ìgbòho kò ń jọ̀rọ̀ kò yẹ mọ́ pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ náà ìsúná ìpè bóyá gbogbo ẹ̀ náà la máa máa gbé fẹ́fẹ́ ìta bá lè sọ náà la máa sọ àwọn nǹkan kan wà tó jẹ́ pé a ní ìdá ti sọ àǹtéèyàn bá sọ náà ó máa dàbí pé ó ṣe jẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wa máa ṣíde ara yín síta kò yẹ yín sìn bọ́jú gbogbo ẹ̀ lọ́nà sábà ti nígbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé orí òótọ́ la wà ayọ̀ náà ni gbogbo ẹ̀ máa já síbi tí máa fẹ́ kẹ́ máa rò sí nìyẹn bá àbàdì ẹ̀ gbọ́ nǹkan kan gan-an bàbá ìgbòho ó ń ṣe gudugudu méje àyà mẹ́fà níbi tán wà ń bẹ yẹn gan in short <laughs> kọ́lọ́n kó ṣàánú ni gbé bá ń gbọ́ gudugudu méje àyà mẹ́fà ó ń ṣe níbi tán wà ń bẹ yẹn lọ́sàn-án lóru ló sì ń wà pẹ̀lú wa wọ́n dẹ̀ láǹfààní láti máa bá ọ̀pọ̀lọpọ̀ wa sọ̀rọ̀ ṣó ti yé yín sìn pẹ̀lú gbogbo àwọn tó jẹ́ pé ó ń ṣe nǹkan lọ́ǹtà nẹ̀ẹ́n adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fúnra àǹfààní yẹn náà bọ̀ àlàáfíà ló wà ẹ ṣé gan ni sà àmísà. ọlọ́run máa fi sọ ẹ̀sán wọn ní nàìjíríà o. àmín. <laughs> ẹ ṣe gan ni sir ẹ ṣe gan ni sir god bless you sir salamu alaikum sir. <laughs> a dúpẹ́ lọ́dọ̀ ẹ mọ̀ pé nígbà kan náà ìgbowó báyìí ìgbowó dis ìgbowó dà kìnnìkan kìnnìkan gbogbo àwọn èèyàn náà ló ń pè ká ẹ̀dẹ̀ rọra tí iṣu ẹni bá ṣe kinní kan à ń fọwọ́ bò ní tí kinní kan bá ṣe kinní kan yìí náà gbogbo aṣọ náà kọ gbogbo aṣọ náà kọ la máa ń sá sóòrùn mm-hmm. àwọn aṣọ míì wà ní ayé ìgbà yẹn táwọn ọmọ sí wa tán bá wọ lọ sí patí wọn kàn máa ra ṣe síbi atẹ́gùn ni wọn lè máa fọ lẹ́ẹ̀mẹ́ta gan tán máa jẹ́ kóòrùn kan gbẹ tán máa fòdẹ sínú wardrobe hmm. àwọn míì dẹ̀ tó jẹ́ pé tán wá máa kó fún àwọn washman ńgbà yẹn wọn máa rántí dáadáa wọn lè ti wọ lọ sí patí bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ó jẹ́ kí wọn kátẹ́gùn fẹsẹ̀ especially àwọn gèlè wọn yẹn wọ́n máa ti ọra fold ẹ̀ padà gbogbo aṣọ kọ́ ló ń sá sòrùn ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ti tó àkókò tó bá ti wọ̀ ọ́ wọ̀ débì kan náà ìṣẹ̀ máa kó fún àwọn ṣùgbọ́n tó máa bá wọn fọ̀ ìnú tó máa lọ dáadáa tó máa rántí dáadáa tó máa fold ẹ̀ no wait for me i'm coming now hello hello Hi. yeah i'm coming who is that mo ń bọ̀ fún mi ní five minutes five minutes i'm coming. okay take your time. <laughs> na ẹ má bínú jàre. Eh, àṣọyé yín sì gbogbo aṣọ kọ́ là ń sá sóòrùn ibi tá a fẹ́ fi tì sí nìyẹn bọ́jú gbogbo ẹ̀ lọ àlàáfíà ni ọ wà bọ́ kò kò lè kò lè burú títí kò lè burú títí kó má pèèyàn ọkọ ọmọ ẹni ẹni tó máa kú láàmọ ṣé ti yé yín sìn bó a ṣe wà yìí náà a mọ àwọn tó dúró pẹ̀lú wa nígbà ṣòro a dẹ̀ mọ àwọn tó jẹ́ pé wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ nígbà ṣòro but gbogbo ẹ̀ pátápátá náà la fi sọ́wọ́ Ọlọ́run torí pé kí ni ojú tó bá kíní kan tó bá máa là ó dandan kó ló kó rí nǹkan wí ẹ understand sí ọlọ́run àṣẹ dáadáa fún wa ibi ìbàyẹ̀ la máa dúró sí ní ọjọ́ títí òní ẹ kọ́lọ́run kó ṣe dáadáa fún wa kó tọ́ wa sọ́nà kó kọ́ wa mọ̀ ṣe mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin màmá mi mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tí ẹ wà lórí Facebook please Pro Facebook wa ní problem níbi three weeks ago Only ní you know ẹ love ẹ like ẹ follow, ẹ follow ẹ padà again so that ẹ máa lè rí noti ẹ máa lè máa rí notification ẹ̀yin tẹ́ wà lórí youtube náà ẹ bá wa subscribe hmm? ẹ bá wa subscribe ẹ bá wa tẹ like àwa mélòó la wà lórí lórí youtube ẹ̀yin mélòó lẹ ti tẹ like ọ̀fẹ́ ni gbogbo yẹn bọ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ wípé nǹkan tá à ń sọ ó make sense òun ló wà ń bẹ wípé òkè tí nǹkan tá a bá sọ tó bá make sense ẹ má wò wá lásán ẹ bá wa dá sí i ẹ bá wa subscribe ẹ bá wa ẹ bá wa tẹ love ẹ bá wa tẹ like lórí YouTube àti lórí Facebook náà gbogbo ẹ̀yin tí ẹ ǹdẹ ń bá wa share ẹ ọwọ́ tẹ fi ń share ọwọ́ yín ẹ ní fi gbọ́mọ sí i ẹ̀yin tẹ share iná ẹ ní fọwọ́ gbọ́mọ sí i o àlàáfíà Ọlọ́run ó jẹ orí ajẹjẹ tán Ọlọ́run á máa bá gbogbo wa gbé ẹ nínú ọdún tuntun tá a wà yìí náà orí ajẹjẹ tán ìfọ̀kànbalẹ̀ àlàáfíà lèèyàn fi máa ń ṣe àgbà ohun gbogbo àlàáfíà tó péye ọlọ́run á fi ta wá lọ́rẹ o àní mọ sáré ọmọ àní kánjú kú o àní jọ ẹni tó ń wá o àní pàdé elénìní o àní wọ mọ́tò ẹ̀jẹ̀ o àní rógun wàhálà àní kọlù yan èèyàn ní kọlù wá gbogbo ẹ̀dá náà tó jẹ́ pé kùdìẹ̀kudiẹ bóyá lórí bóyá lórí ọmọ lórí ìwé ìgbélú lórí ọkọ lórí aya àbáàánú ọlọ́run bá pàdé lórí ẹ̀ ọlọ́run á dùn wá nú ire ayọ̀ wa lọ́tùn lósì níbùsùn láríwá níwọ nílà oòrùn á wá wa rí á wá jẹ́ àjẹmọ́nú wa gbogbo ilé tó ti tò ọwọ́ ìbànújẹ́ ò ní dalé yín rú gbogbo ilé tó wá kù díẹ̀ káàtó oore ọ̀fẹ́ Ọlọ́run àánú Ọlọ́run ìfẹ́ Ọlọ́run láti òkè á sínú ilé orí kọ̀ọ̀kan wa a ní dààmú o a ní dààmú a dẹ̀ ní fòṣì lògbà a ẹni tó ń wá o ọ̀rọ̀ wa dayọ̀ inú wa dùn ayọ̀ wa kún àdúrà wa gbà ojú òní tì wá ọlá ìjẹkan ṣoṣo ọlọ́run ọlá ìníkù ọlọ́run ọlá ipò ọlọ́run lọ́lọ́run máa máa jẹ́ ọlá ipẹ lomi ò ní sọ pé èmi ọlọ́run um àwọn kan tiẹ̀ wà ní nàìjíríà náà láwọn ọlọ́run gbà yìí ǹbọ ọlọ́run ti wa hmm, ọlọ́run ti wa kábíyèsí elédùnmarè ọba tààlà yáà la o ọba tó ju ọba lọ òun làwa ń sọ kò ń ṣàwọn tán pera wọn èèyàn ọlọ́run àwọn wà lọ́tọ̀ bọ̀tì àwọn tó jẹ́ awuta mọ̀ wípé ọlọ́run tó ṣẹ̀dá wa tó dé ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo òun là ń sọ ọlọ́run á ṣe dáadáa fún wa lágbọ́rọ̀ ọlọ́run lọ́jọ́ sátọ̀dé ọ̀rọ̀ àwọn ọlọ́run yẹn gangan la fẹ́ sọ lórí ibi tọ́rọ̀ áfíríkà ọ̀rọ̀ nàìjíríà ọ̀rọ̀ ibi tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tó wá jọjọ́ sátọ̀dé ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwọn ọlọ́run àwọn ọlọ́run tó ń wà ní áfíríkà ń sìn a fẹ́ máa mú ẹnu bà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan torí pé kí ni a ti wá dé ibi tá à ń lọ sìn wípé àwọn tó ń ṣe wá nǹkan ń ṣe àwọn òṣèlú wa nìkan ló ń ṣe wá gbogbo left right back front ń sìn a kàn láti máa ṣí gbogbo àwọn pípù yẹn máa ṣí wọn síta ni wípé àwọn eléyìí náà pẹ̀lú ṣòro tá a ní láfíríkà um ó máa pẹ̀lú máa fi máa fi kún ara program tí máa àwọn topic tí máa máa treat nsìn so that a máa máa máa ṣí ojú ara àwọn náà káwọn náà lè máa mọ̀ bí àwọn ìjọba wa ń sìn àtàwọn ọba wa tó ń mọ̀ pé àwọn èèyàn ti padà lẹ́yìn àwọn inú àwọn inú àwọn èèyàn ò dùn sí nǹkan táwọn ń ṣe bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́run àwọn ọlọ́run kéékèèké àwọn ọlọ́run ńláńlá tó wà ní nàìjíríà tó wà ní áfíríkà yẹn tó you know a kàn láti máa ṣí wọn náà sígbó káwọn náà máa rí wípé à dàbí pé ó ń sọ̀rọ̀ àwọn lọ́tọ̀ ó ń sọ̀rọ̀ àwọn lẹ́sẹ̀ ẹ bá àwọn governors wà náà gbogbo wọn lọ ní agency lórí gbogbo ayé ayélujára ó ń rí bó ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ làwọn tó ń jí lọ ń jí wípé ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ náà nìyẹn pẹ̀lú àwọn tán láwọn ọlọ́run yẹn tó bá di ọjọ́ sátọ̀dé ẹ jẹ́ ká pàdé topic tá a máa treat yẹn nìyẹn ní agbára ọlọ́run orúkọ mi ò tí ì padà Dr. Zabby Talk Show ní ìlú UK olórí ayaba sanusi kọlọ́run kó má tún kọ àtúnrí wa ìpàdé wa di ọjọ́ sátọ̀dé ní agbára ti ọlọ́run ẹ ṣé gan ni mo kí wa wípé a kú bójú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ ti darapọ̀ mọ́ mi mo kí ìyá mi mo kí bàbá mi mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò ní ọlọ́run kó jẹ́ ká ní ọjọ́ rere ẹ ṣé gan ni one love gbogbo lé God bless you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. shine.